الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النووي رحمه الله تعالى باب تحريض الحقوق وقطيئة الرحم وقال قال الله تعالى فهل عصيتم إن توليتم أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فعصمهم وعن أبصارهم وقال تعالى والذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يؤصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل ربي ارحمهما كما ربياني صغيرا أدركم الله الله سبحانه وتعالى أترى صلاة على محمد صلى الله عليه وسلم إكي الله الله kí wọ́n bẹ pẹ̀lú àwọn sàn ábọ̀ sílẹ̀ ọlọ́run àwọn ará olóṣì ọlọ́run ọba kí wọ́n bẹ pẹ̀lú ẹnìkan kan wá lọ́gbọ̀n níwá àti lébìnrin ọlájẹ́ kan ṣoṣo ọlọ́run ọba ọba subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí bẹ̀rẹ̀ ní ìlú insha Allah òun náà ni àkọlé tí wọ́n sọ ní tí wọ́n pè ní taharimi al-uquq wa qati'ati ar-rahim ìtumọ̀ rẹ̀ òun náà ni jẹ́ èèwọ̀ jẹ́ haramu tí ìmọ̀ fi ẹ̀tọ́ àwọn òbí ìmọ̀ fi ẹ̀tọ́ wọn náà fi ẹ̀tọ́ wọn dùn wọ́n àbí ìtì ìnira kan òbí ẹni ìdájọ́ rẹ̀ nínú ìsìláàmù haramu ni àwọn náà ti fi mọ̀ sọ́mọ́ sọ pé nǹkan haramu ni nítorí túmọ̀ sí ìlú náà ni pé mọ̀nfàálàhù yóò àkọ́bù wọ̀mẹ̀ntàrákàhù ìfáàbù. عليكم وما اجتنب عنه يثاب عنه أو يثاب عليه ìtumọ̀ rẹ̀ kò náà ní pẹ́nikẹ́ni tí ó bá jìnà sí haramu àbẹ́ni tó bá ṣe haramu ọlọ́mọ ọba yóò fi ìyá rẹ̀ yóò fi jẹ́ ìmà àyẹ̀kú nílẹ̀ àdá mọ̀ ájẹlẹ̀ ní àwọn mọ̀ ájẹlẹ̀ ní ó ṣeé ṣe kó dá sí pé ìyàtọ̀ náà wọ́n fi jó ń tàn wọ́n ó jẹ́ ìyà tí owó tó ń wó jẹ láyé kó tó kúrò láyé àbí kó dá sí pé àti ń tàn tí ó jẹ ọlọ́run ló fi jẹ́ ní àlùfẹ́yà náà ó dẹ̀ ṣe kó dá sí pé ó jẹ lọ́dọ̀ ọlọ́run àti tayé àti papọ̀ òun náà lọ́lọ́run ọba yóò pẹ́ kàn irú ìyà bẹ́ẹ̀ òun ló bẹ fún gbogbo ẹnikẹ́ni tí bá máa ń fara ní bàbá rẹ̀ tí bá máa ń fi ara ní ìyá rẹ̀ tí kì í fún bàbá àti màmá ní ẹ̀tọ́ wọn ìyà tí ó kàn lọ́dọ̀ ọlọ́run ìyà àtayé ìlú ọjọ́ kan bẹ́ẹ̀ náà ni ìyà àti àlùfẹ́yà náà yóò kan onítọ̀hún ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó dábòbò wa kó sọ wa kúrò níbi ìbínú ọlọ́run ìjìbí ọlọ́run láyé àti dálùkù yámẹ́ tàrímù òkú àmọ́ mà ní pé haramu ni láti máa fara ní àwọn tó bá wọn bá ní ká tara wọn jáde wáṣáyé ní màmá ní bàbá ní bàbá ní màmá wọ̀kọ̀ tí a fi arúgbáṣìmí lábẹ́bẹ́ haramu náà ni láti máa gé okùn ẹbí tí a máa gbọ́ okùn ẹbí.

ló pẹ̀lẹ́ bẹ́ẹ̀kẹ́ni tí tí tí àìsàn mi ní àtúndarí màlẹ́rí ẹlẹ́gbẹ̀rún ní láti ṣe jẹ́ oṣù ara ìdí ìlú lẹ́nu àwọn ẹbí o òun náà ni kí ẹ máa fi irun irun wájú pàtìpàpọ̀ ká máa eré ara wọn gbára wọn ká máa ṣe bí ìsọ̀rùn pétọ̀ ọ̀hún sí yìí láàrin àwọn ará mọ̀lẹ́bí kan lè bá a lè gbogbo lè mọ bẹ́lẹ̀ láàrin mọ̀lẹ́bí eléyìí náà nínú ọ̀nà tí wọ́n gbà ìdókòwò ẹbí ni gbogbo ọ̀nà tí ẹbí fi lè gé lọ́wọ́ ẹni igi okùn ẹbí jàmáà haramu ni ọlọ́wọ́ bò fẹ́. lábẹ́ bẹ́ẹ̀ anáwọ̀wé rahimahullahu ta'ala wọ́n á mú àwọn ọ̀rọ̀ ọlọ́mọba allah subhanahu wa ta'ala ó ti síwájú fún wa lẹ́yìn náà lórí ọ̀rọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ló mú lẹ́yìn náà wá. ó ní qala allah ta'ala alákọ̀ọ́kọ́ ọlọ́run sọ fún wa lọ́dọ̀ al-Qur'an al-Karim. من سورة محمد of Muhammad, Ayah 22 at 23. فهل أطيتم إن توليتم أن تفسدوا أن تفسدوا في الأرض وتقطعوا أرحامكم أولئك الذين لعنهم الله فأصمهم وأعلى أبصارهم قل وراء الله بع الله سبحانه وتعالى الله بارك فهل عصيتم إن توليتم الله مني في أمني إذا إن توليتم تابان جروا المري تابان قوي في إنتم الله بارك فيه kí ni ọlọ́run bá ní kẹ́ ẹ ṣe òun náà ní kẹ́ ẹ tìǹà tí ì máa dá wàhálà lẹ̀ lórí ilẹ̀ àtúnṣedo òfin àrùn kẹnu abalẹ̀ ọlọ́run ọba jẹ́ lọ́nà wo ni ntọ́lọ́run ọba gbàtọ́ ọlọ́run ọba dá ilẹ̀ tó dá àwọn ọmọnìyàn lórí ìrànràn wa ìgbóníkàlùkù ara wa tá a fi bára wa lò lẹ́tọ̀ọ́ ọlọ́run ti ṣàlàyé rẹ̀ nínú òfin rẹ̀ ká má wá lo ká má pòfin ọlọ́run ọba mọ́ ìlànà ọlọ́run ká má pamọ́ lórí bá ti bá àwọn èèyàn tó ń bẹ lórílẹ̀ lò wọ́n tó kọ́ fi rú àrùhámàfin tẹ́ mọ̀ wá gé okùn ẹbí ọlọ́run ní ọ̀làyíkẹ́ nàìjíríà làánà ọ̀hún náà gbogbo ẹnikẹ́ni lọ́kùnrin lóbìnrin ti máa ń gé okùn ẹbí ibi dandan ọlọ́run ìgbéjìnà sí kí ọlọ́run. èpè lọ́dọ̀ ọlọ́run yóò mọ sọ̀kalẹ̀ lórí ọtọ̀run fàásọ́nàhùn irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ó tún wá di ilé etí yóò ní ìgbọràn kò ní wúlò fún wàá na yóò ní ọkàn kò ní fi ríran jẹ̀mọ́ àwọn eléyìí nínú àwọn ìjìyà tí máa ń kan ní láyé táà fún bàbá wa màmá wa táà fún ọlẹ́tọ̀ wọn táà ń bú wọn táà ń fara ni wọn bẹ́ẹ̀ náà ni ẹnìkan kan nínú àwọn ará mọ̀lẹ́bí wa lọ́tún lọ́sì ká dùn wọ́n lẹ́tọ̀ọ́ ká fara ni wọ́n ká dá wàhálà lẹ̀ ẹ́ ká forí ara wọn gbára wọn lára ìjìyà tọ́lọ́wọ́n tó fi jẹni láyé òun náà nìyí. ọlọ́ni والذين يقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك لهم اللعنة ولهم سوء الدار ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní walladhina yanquduna ahda Allah ọlọ́run ní ẹ̀rí àwọn tí wọ́n máa gé àdéhùn tí ń bẹ láàrin wọn sọ́dọ̀ wọn máa gé wọn èpè wọn èmúṣẹ wọn máa bàjẹ́ nìbàdí ní ìsàkí lẹ́yìn ìgbà tó ọlọ́run bá ti fi nǹkan ní tó fi rinlẹ̀ ọlọ́run ti jẹ́ ká náà tó torí ẹ̀dá wa ká wá fún ọlọ́run ọba ni ìjọsìn ọlọ́run ó sì kó sínú ìṣí ẹ̀tọ́ tọlọ́run ìṣí ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn ẹgbẹ́ wa ní òde wọn tá oníkálùkù nínú ẹ̀tọ́ nínú wọn làwọn òbí nínú wọn làwọn ọmọ nínú wọn làwọn ìyàwó nínú wọn làwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n màmá àbúrò bàbá àbúrò màmá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú àwọn èèyàn tọ́nà oníká fún lẹ́tọ̀ ètò ẹlẹ́kẹta òun náà lè tọ́ta fún ara wa ara wa náà níbi ẹ̀tọ́ tá gbọ́dọ̀ fún níbi jíjẹ níbi mímu níbi ìṣọ́ oríkèéríkèé ara wa àti ìmọ̀ fún ẹ̀mí ara wa ìmọ̀ fọmọ nígbà gbogbo ọlọ́run ní ẹ̀rí àwọn tó dá sí pé wọ́n á máa wá ba àwọn ẹ̀tọ́ yìí wọ́n á máa fi ráre ويقطعون ما أمر الله به أن يوصل وما جين طلب بانت والسطور كنا كنا هنا لكم ولي وما جي ويفسدون في الأرض وما صبع جكال لله لا ترى الله ويشي وما شبجه وما صور بجه وما هو بجه ولا يمكتي أما بالله ولم أولئك لهم اللعنة ọlọ́run láwọn ẹni gangan àwọn náà ní láàánẹ̀ àlẹ́ ẹ̀tìhàn àwọn àmọ́tòlọ́ ìgbéni jìnnà síkè ọlọ́run sí àánú ọlọ́run làánà ń pè ní láàánẹ̀ ọlọ́run láwọn ẹni yẹn gangan láàánẹ̀ ni ó mọ jẹ́ títí wọn ìgbéjìnnà síkè ọlọ́run ni ó mọ jẹ́ títí wọn eléyìí nínú àwọn nǹkan tí wọ́n mọ jẹ́ ẹ̀san wọn láyé wà láwọn sùúrù dáa àwọn ẹni ní ìbádọ́gbẹ́rún ẹ̀yà ààyè wọn ibùgbé wọn ààyè ìbànújẹ́ ni ààyè òfòní ààyè ìnira wọn wọn wọn tún fi ẹ̀ka lè fún wọn. jama inú àyà mi nínú al-Qur'an al-Karim suratul Isra àyà twenty three twenty four. الله بل وقضى ربك ألا تعبدوا إلا إياه الله الله بك في الله wípé òfin ni a gbọ́dọ̀ sí kankan ká fún ní ìjọsìn àfi ọlọ́wọ́n ọba tó dá wa òun nìkan ni ìjọsìn tọ́ sí lódodo kò tọ́ sí ẹ̀dá kankan nínú àwọn ẹ̀dá ọlọ́run kò tọ́ sí ẹnìkan ẹranko kan igi kan òkúta kan omi kan nǹkan kan ìjọsìn tọ́ sí àfi ọlọ́wọ́n ọba ọba adẹ́dá ọba tó dá sí òun nìkan náà ní gbogbo wa gbọ́dọ̀ mọ ọjọ́ sì fún. wa bil walidayni ihsana ọlọ́run lẹ́yìn náà àwọn òbí wa kásí dáadáa sí wọn àwọn bàbá wa àwọn màmá wa àwọn tí wọ́n tara wọn jáde ọlọ́run gbogbo wọn pátá kẹ̀sì dáadáa sí wọn. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما ọlọ́run ni ó ṣeé ṣe kí ìkan nínú àwọn òbí rẹ àbáwọn méjèèjì tí wọ́n dàgbà mọ́ ẹ lọ́wọ́ wọ́n dàgbà lójú rẹ ni pé ó ṣeé ṣe kó wọn náà bá ṣe ẹrù lẹ́ni tí ó máa rí bàbá rẹ màmá rẹ lágbàlagbà lárúgbó torí pé ní àsìkò yẹn nìyí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tọkàn wa lè fẹ́ pọ̀ káfẹ́ kórìíra wọ́n máa ṣe àwọn ìṣesí kan káfẹ́ máa kórìíra rẹ̀ bí kan máa yàgbé ara bí kan máa tọ̀ ara jẹ̀má wíkẹ́ndì wọn kó máa rìn bùtì kó máa rìn bùtì bí kí ọ̀rọ̀ wọn kó mọ́ balance mọ́ a mọ̀ sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ ìlú a mọ̀ sọ̀rọ̀ gbó wọ́n mọ̀ sọ̀rọ̀ gbó ọ̀rọ̀ wọn lè gbọ́ bàálàkà ìrìndọ́gbọ́n mọ́ látara ìtàn pèlú pèlú àgbà àbí jìnnẹ́ṣíà wọ́n lè má rántí kankan mọ́ wọ́n á rí wa wọ́n mọ̀ wá ní bàbá àwọn wọ́n á rí wa mú wọn bù wọn lọ́rùn ní àbúrò àwọn amọ̀ṣẹlẹ̀ káwọn àgbàlagbà bẹ́ẹ̀ àbí nínú àwọn àṣekí wọn tí ò bábà mú mọ́ ìṣesí wọn tí ò bábà mú ìṣesí wọn tí ò bá yọ lọ mọ́ jama wọ́n ti dàgbà wọ́n ti dàgbà mọ́ wa lọ́wọ́ wọ́n ti dàgbà lójú wa ebi gbé wọ́n máa sọ̀rọ̀ wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ 1900, owó òye náìtì sixty ni wọ́n ń wọn ò ní òye twenty century twenty four century mo ò ní olùkí àtúntò àlọ́ lọ yìí òye àtúntò yìí yàtọ̀ sí òye tànà òye tànà yàtọ̀ sí tìjẹta bí òye tànà ṣe yàtọ̀ sí tìjẹta títẹ̀lé yàtọ̀ sí tànà bẹ́ẹ̀ náà ni òye tọ́lá yóò yàtọ̀ sí tèmi so ó ṣeé ṣe káwọn bàbá àwọn màmá kán má ní òye tèmi kán má ní nínú òye tèmi òun náà ní bá a ṣe ń lo fóònù àwọn àgbàlagbà wa wọ́n lè máa ń mọ̀ lò bẹ́ẹ̀ ni gbogbo eléyìí ni lára tá a sọ lára àbálò wọn nìyẹn ọlọ́wọ́ ni tó bá tó kan nínú àbáwọn méjèèjì ló dàgbà mọ́ ẹ lọ́wọ́ lójú rẹ̀ فلا تقل لهما أف ọlọ́run ló di ìwọ̀ fún ọ o gbọ́dọ̀ kò ṣe lé wọn lórí ẹ bá mú darí ẹ̀jẹ̀ mọ́ bóru bẹ́ẹ̀ ní tó kéré jù tí ẹ máa fi ẹnu ẹnu fi ṣáta sára máa fi kàlábùkù òun ni kíyàn pòṣè ẹni tó ń tó pòṣè kò tí sọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ burú jẹ́ tó pòṣe lọ ẹni tó pòṣe fi ẹ̀ kéré bí ẹni tó sọ̀rọ̀ síbẹ̀síbẹ̀ ọlọ́run ní tó kéré nìyẹn nìyí ẹ gbọ́dọ̀ ti bá wọn lò sámátì wàá sọ wípé tọ̀ ẹ wàá fi ẹ bú wọn ẹ lanu padà ó mọ̀tò ní bàbá rẹ tó kò wà síbi láì bàbá rẹ wà mẹ́ta láì bàbá rẹ wà educated bàbá rẹ wà exposed bàbá rẹ ò lẹ́jú bàbá rẹ ò lóye bàbá rẹ ò nílàákàyè àìmọ̀ sọ bẹ́ẹ̀ bó ṣe wọlé fún mi torí pé tó kéré ju eléyìí lọ ọlọ́run ní amadu bá wọn lò òun náà wíf iná pè ní wíf kí ẹ kàn kò sí lẹ́yìn náà wàlẹ́ àtẹni hari wàlẹ́ àtẹni hari húmà ọlọ́run ní ẹlẹ́ẹ̀kejì ẹ gbọ́dọ̀ dájúmọ́ wọn bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ dájúmọ́ wọn ìyẹn ni tó kéré tá a máa fara ṣe ká kọ̀ fún wọn ká kẹ́yìn fún wọn nígbà ní ká bá wọn ṣe làbá kẹ́yìn sí làbá ṣe ká kọ́ pàpọ̀ sí wọn wọn là gbọdọ̀ ṣe bẹ́ẹ̀. وقل لهما قولا كريما ọlọ́run ní ọ̀rọ̀ tẹ́ mọ sọ fún wọn òun náà ni ọ̀rọ̀ alápọ̀nlé ọ̀rọ̀ ọmọlúwàbí ọ̀rọ̀ ọmọ tó bí tí wọ́n sì kọ́ rí tó sì gbẹ̀kọ́ òun lẹ́ẹ̀mọ sọ fún wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bì í àmì ọ̀rọ̀ tí ó máa dùn òbí nínú nínú òbí ó máa yọ sí tí èsì ọ̀rọ̀ tó yẹ kó tọ̀ tọ́mọ bá sọ yóò rẹ yóò di egbò ọkàn fòbì dọ́là yóò fi máa wà lórí ẹ̀gbẹ́ òbí àìmọ́ fi gbóbi ẹni lò jama lẹ́yìn náà wà ní wá fúnjẹ́ láwùmá jẹ̀ náà hágùn mi ní lábúráhámá ọlọ́run ló tún wá tọwọ́ yín ìyẹ́ tẹ́ ẹ lè ní ìyẹ́ yín tẹ́ ẹ ní kí wọ́n pè ní ìyẹ́ òun náà ní bóyá owó lọ́lọ́run ní kó o ní bóyá ipò lọ́lọ́run ní kó ní bóyá agbára lọ́lọ́run ní kó ní bóyá gbajúmọ̀ lọ́lọ́run ní kó ní tó o fi ń fò káàkiri tó o fi ń lọ tó o fi ń bọ̀ táwọn èèyàn fi ń kí ọ fi ń yíyan tó fi ń gbé ẹ ga olúwa wa ní. wọ́n fi lọ́mọdé náà àbúlé ó wà rẹ̀ èyí ẹ̀hún ó rẹ̀ ńlẹ̀ fún bàbá rẹ̀ ó rẹ̀ ńlẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni wàkúrọ́ bí wa mi èrè ìhàmùhùmá láti bá mi kẹ́kẹ́ ní àtìkè báńkẹ́ wọn yálà wọn كما ربياني صغيرا látara ìdààmúdààbò tí wọ́n ń rìn mí tí wọ́n tọ́ mi tí wọ́n wò mí láti ìgbà tí mo wà kékeré jàmá òkú nǹkan lẹ́ẹ̀tì a máa rántí pé àdílẹ̀ kan gradual journey mi ìrìn ìṣiṣẹ́ tẹ̀lé ìkan síwájú nǹkan òun náà ni àwọn òbí wa ni wọ́n lè ṣàlàyé nítorí tí wọ́n rí ẹ́ nítorí tí wọ́n gbọ́ nítorí wọ́n kọ̀ láti jẹ tó sì wù wọ́n jẹ látara kí ni kálíbalẹ̀ ní ta ìlẹ́nu wọ́n ní ká ti mú pẹlẹbẹ ká mọ́ ọ̀lẹ́jẹ wọ́n tó ti bímọ kan àbúrò tó ti bí méjì tó ti bí mẹ́ta tó ti bí jù bẹ́ẹ̀ lọ mú abẹ́rẹ́ kó fi gúnra rẹ wò àwọn ọmọ rẹ tí wọ́n wà ní primary school àwọn ọmọ kankan àwọn kan wẹ́wù wọ́n kan lọ ni ẹ́ wọ́n ti ń jẹ wọ́n ti mu wọ́n ti ń sùn wọ́n ti ń jí wọ́n ti ń ṣeré àwọn gbogbo bí kìíní yìí ṣe ń lọ kí ń dùn táwọn mọ̀ torí pé nípò míì ọmọ ọmọ níbi rírè ọmọ ọmọ rí níbi títọ́ nípò míì bẹ́ẹ̀ ni ọmọ àkókò ọmọ àwọn ìlú ìbílẹ̀. so ọmọ máa rí ìnira ìnira a máa rí látara kí ni látara rírì nígbà tó bẹ̀rẹ̀ bímọ màmá bímọ jẹ̀mọ́ ìsọ́kọ bẹ́ẹ̀ ọkọ ti kú àwọn mọ̀lẹ́bí ò yà sí mọ̀lẹ́bí rẹ̀ mọ̀lẹ́bí títí ẹ̀ wọ́n yà sí ọ́ pátì òsibí tí ó gbé ó sì ń gbé ọmọ náà lọ sùn lábẹ́ bíríìjì pẹ̀lú òtútù ẹ̀dá kò sọ́mọ yẹn ò ní mọ̀ nira yóò mọ̀ yóò mọ̀ ìnira torí ẹ̀ àwọn òbí yẹn àwọn òbí ẹni ò jẹ́ kí yẹn mọ̀ nira so àwọn agan àjẹ́ káwọn ọmọ títí wà àjẹ́ kí wọ́n mọ̀ nira òun la fi ń tiraka ibi tá a ti ń mú bá a ti ń gbé bá a ti ń wá àwọn ọmọ gángan kódà àìsí máa ń kó òkú gbogbo àwọn ṣùgbọ́n pé ìgbẹ́yìn ló ń kó òkú ló fún ilé ẹ̀ kò lè yé wọn ọmọ bọ́mọ fọ́ọ̀nù mẹ́rin sọ̀rọ̀ fún ìgbẹ́yìn ló ń kó àwọn pé àyẹ̀kó pẹ̀ nínú àwọn kan pẹ̀lú eléyìí pẹ̀ bá kó bẹ̀ bá kó yé pẹ̀ jáde sanwó sùkúl kiri jáde jẹun jẹmọ́ ṣùgbọ́n eléyìí ń kọ́ alẹ́kọ̀ọ́ yìí pé àwọn ọmọ wa àwa náà oró kan kí wọ́n kẹ́ wa kí wọ́n dá èyí tá a ṣe fún wọn lẹ́tọ̀ọ́ nítorí jù bẹ́ẹ̀ lọ kí wọ́n dá padà fún wa kí wọ́n láàánú wa lójú olúwadé táwọn wà ní láàánú àwọn òbí wa lójú táàní láàánú àwọn bàbá wa màmá wa lójú ìyẹn ló ti jẹ́ ọ̀nà yẹn fún ni kí yẹn gbọ́ ẹ̀sìn ọmọ bàbá yé bẹ́ẹ̀ bá ti gbẹ́sìn ọlọ́run ọba yóò fi bẹ́ẹ̀ náà bí wọ́n ṣe rọ̀ ọ́ gbọ́rùn sí láti lè ṣe ẹ̀tọ́ pòpì tí o fi ní ṣe ìkọjá àlà àti àti ètò torí tá a bá mọ bọ́lá ṣe ní ká bá òbí wa lò ó súnmọ́ ká kọjá àlà níbi ìbálò ó súnmọ́ ká fún wọn ní dúkìá ṣẹ̀tọ́ wọn dàn látara pé afẹ́ṣe dáadáa sí wọn ó dẹ̀ súnmọ́ ká ṣe àti ètò ní tó wọn gan ká tó fi dùn wọn ṣùgbọ́n tí ó lè ká balance ká wà ní àárín gbogbo òun náà ni campton tọ́lọ́wọ́n ọmọ tó fẹ́ ká fi bá wọn lò ká mọ tí ẹ̀sìn Islam pè wá sí lórí ìbá òbí lò bàbá ni màmá ni lórí ìbá wọn lò nígbà míì òbí ẹni a máa béèrè tí ọlọ́wọ́n kò fẹ́ kó béèrè lọ́wọ́ wa wọ́n bá béèrè rẹ̀ àní fún wọn àìmọ́ fún wọn nìyí àìjọ okùn àìmọ́ fún wọn nìyí àìṣẹ́mọ burúkú èyí tí ń tọ́ka sílẹ̀ ni pé a ọmọ ọkọ kò lẹ́nu ìlú ọmọ ọkọ ni ọmọ dáadáa ọmọ lúwàbí ni ọmọ agbẹ̀rù tẹ́yìn ṣe ni kìí ṣe ọmọ agbẹ̀yìn ìbẹ̀yìn jẹ́ ọmọ agbẹ̀rù tẹ́yìn ṣe ni nígbà bàbá wa sọ pé tọ̀ ẹ mọ mi o kí n tọ́ kú ṣẹ́rí abẹ́ ilé mi yẹn níbi ẹsẹ̀ kìtì ìbẹ̀rù kẹsìmí sí kí n ti kú. ṣé àwọn àtẹ̀lé àwọn òbí àní tẹ̀lé wọn àmọ́ sọ fún wọn gan lójú ayé ọgbẹ́ báà ní ọmọ bínú ọmọ bínú tẹ bá ti kú dọ́là ọba ní ká fi bá òkú mùsùlùmí láti bá yẹn lò ìtẹ́ tó dáa ìgbé ìtẹ́ mùsùlùmí láti yìí lọ àìsí òkú sílé eléyìí ò túmọ̀ sí pé yẹn jọ yẹn jọ wọn aláìgbọràn rárá àbájọmọ burúkú rárá àbọ̀wájọmọ aláìlẹ́kọ̀ọ́ rárá ọmọ tó fara ní òbí rárá àìsí òwú mùsùlùmí sílé ìyẹn máa ń pè lọ sí iṣẹ́ ni a sọ lẹ́nu fún wọn a sì sọ pẹ̀lú kíni pẹ̀lẹ́kùtù ìfarabalẹ̀ ràá báyìí ìpínlẹ̀ sọ yẹn sì àyí òkè ṣe ẹwà òkè ṣadádì àyẹ̀ ẹwà òkè à ó ti bú bàbá rẹ̀ ó ti bú bàbá rẹ̀ ó ti bú wọn torí ẹ̀ fúnra bí wọn bá jẹ́ àfa àtúnṣe wá sí jẹ̀mọ́ ahán tí ó fi sí bàbá rẹ̀ mọ́mọ́ rẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run ahán olùdó tó ń lẹ̀ alẹ̀ ẹ̀rọ tó tẹ́lẹ̀ kó rọ̀ kó má le yàtọ̀ sí ahán tí ó fi bá babó ń bábá sọ̀rọ̀ tí ó fi bá àwọn ẹlòmíín sọ̀rọ̀ eléyìí ó lè le torí pé bàbá ẹni wọ́n ní ẹ̀tọ́ tó ń gbà lọ́wọ́ wa bàbá ń bàbá òun ò ní ẹ̀tọ́ tí ó gbà lọ́wọ́ wa lórí àtẹ̀ńṣọ́ ọmọ wọn tí o bàbá sọmọ ń bẹ tí àfún wà sí tí o gbọdọ̀ mọ́ kọ̀ǹsídà tí o gbọdọ̀ mọ́ kọ̀ǹsídà ìwà náà bí wa ìgbọ̀rọ̀ ní ìmàlẹ́ ìsọlá tọwọ́ sára ó fẹ́ ó fi pẹ̀lẹ́ kùtù tó bàbá rẹ̀ bàbá rẹ̀ ó fi pẹ̀lẹ́ kùtù pé bàbá mi ẹ̀sìn ọlọ́run lélẹ́yìn ẹ̀sẹ̀ sí ọlọ́run ẹ má sin nǹkan mí lẹ́yìn ọlọ́run síbẹ̀ tí wọ́n ṣe bàbá ògbà ní ìdúgbò gbọ́rọ̀ ànábì ìgbọ̀ yìí nù àlẹ́ ìsọ̀lá tó bó ṣe ilẹ̀ tó bó ṣe rọ̀ tó bàbá ní kéde jáde ní ìbẹ̀rẹ̀ ọmọ kúrò ọmọ ìlẹ́nu kúrò lẹ mo ní ìpínlẹ̀ ìlẹ̀ kúrò lẹ síbẹ̀síbẹ̀ àwọn Ibrahim lè yí kò sọ̀rọ̀ òdì sí bàbá rẹ̀ bàbá mi látàbù ní ṣètọ́ọ̀nù ẹ ìlànà ṣètọ́ọ̀nù ó tún sọ pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́pìtì ni pẹ̀lú pẹ̀ ó tún bàbá rẹ̀ jẹ̀mọ́ torí ẹ̀ kókó ọ̀rọ̀ náà rẹ̀ wípé àwọn ááyà yìí òsín tó ń tọ́ka wá sí di wípé àwọn òbí wa ká ṣe dáadáa sí wọn àwọn bàbá wa àwọn màmá wa ká ṣe dáadáa sí wọn okùn ẹbí ká má dòńgé lọ́wọ́ wa ẹni tí ò bá ṣọ́ọ̀kì ní kejì nǹkan yìí ìyá ọlọ́run ọba eléfèé lérò ó ń dúró dé ìyàtọ̀ ó jẹ́ láyé lálùkì àmọ̀ yóò tún kọ̀ǹtínú ọlọ́run máa ṣètò wa bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ anáwó rahimahullahu ta'ala àwọn mú àwọn ahadith àwọn ọ̀rọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam wọ́n tún wá mú wa torí pẹ́lú mi ò máa ní ẹ̀ ẹ́ anábìwá lẹ́nu kí wọ́n ṣe dáadáa tóbi wọn anábìwá lẹ́nu kí wọ́n gbọ́dọ̀ tóbi lẹ́nu nígbà tá a bá rọ ọmọ mi tó wù wá sí inú rẹ̀ tóbi rẹ̀ tá a fòrúkọ lóòótọ́ mùsùlùmí ni kódà ó ṣeé ṣe kó jẹ́ onísúnà ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ láwí o torí pé àníyàn nìkan tí ó jẹ́ onísúnà tó gbé ọmọ ẹlẹ́yìn àlẹ́bí sàmàmà ọ̀dùn àlẹ́sàn yìí gbódòdó lóòótọ́ kẹrin ẹni yìí kó mọ wá ẹ kó mọ ògbà tó mọ ọba òbí nínú jẹ́ kó mọ sùn lé mọ́ kó dọmọ gbóró kó tọmọ tí ó mọ mu tí tí ó mọ mu gbó tí ó mọ tàtúnṣe gbogbo ara ọmọ tí ó mọ lọ club tí ó mọ gbóbìnrin ọmọ tí ó mọ jà ìjàgbóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kódà tó tún jẹ́ ọmọ tí ó mọ lùyẹ́ jìbìtì tí ó mọ jalè yahoo yahoo yahoo plus yahoo minus ẹ lè rí ọmọ kan tó tó ṣì súnmọ́ ànábì sọlọ́mọ́ àwọn àlejò ọ̀sán náà tẹ́ tẹ́lẹ̀ lọ́wọ́ rẹ̀ ẹ lè rí tọ tábàdà àfikàtẹ tó wá rí náà irú ọba ń lè jẹmọ ẹni òṣèlú tó lọ òbídé nínú kódà kóbì gan bá jẹ mùsùlùmí kó lọmọ jálè òun gbọ́dọ̀ jálè tó bá wọn bí mi bẹ àwọn òfẹ náà bí ọmọ ti rí ìlú kan àwọn ẹni pé kíláàsì ló wá ọmọ bẹbẹ náà wọn rí wọn ní oko gbé báyìí à láti yìí á ìfẹ́ ọkùnrin ó gbé kí n àwọn tó fún yín ìfẹ́ kọ́lé fún yín ìfẹ́ jìgbá fún yín ah, dábẹ́ dábẹ́ àmọ́ mi sì lórí ẹ̀rọ wọn sùn tó ó fàyẹ pé ọ̀nà tẹ́nìkan pè mí sí ọ̀nà pé kí n jalè ní àbí kí n yíwì lọ́fíìsì ní àbí kí n yí rẹ́kọ́ọ̀dù mi torí ilẹ̀ bẹ́ẹ̀ ah ó ṣe kí ni ah àjàdí ó ṣe náà ni ó mọ̀ṣẹ̀ púpọ̀ pọ̀jù púpọ̀ torí pé pọ̀jù náà ló fẹ́ sáàrà mú díẹ̀ mú fifty million sáàrà yìí òdo mẹ́rin ni oṣù síwájú rẹ̀ wọ́n dúró pọ̀jù òbí mi gan mọ ẹ̀ fọ́n lójú ọmọ rẹ̀ níbi kàgbé torí ẹ̀ ṣe pé lẹ́yìn tó ṣe ìṣúná náà kì í ṣe ìṣúná ìṣúná ìyá ìlànà Muhammad sallallahu alaihi wa sallam àlábí pé wá ibi tó tọ́ in fact ká lè mọ̀ dájú nígbà tí gbéyàwó sẹ́yìn nínú tí ọ̀pọ̀lọpọ̀ àwọn lárúbáwá tí wọ́n fi jọmọ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kò dáàbí kí ni ìṣe dáadáa sí mọ̀lẹ́bí ẹ́ sílẹ̀ pẹ̀lú ọ̀hìn ìṣú ẹbí pọ̀ ìṣe dáadáa tó bí sí màmá sí bàbá sára mọ̀lẹ́bí sára tí wọ́n fi gbà tí wọ́n fi gbà òun ìdílé lábẹ́ bẹ́ẹ̀. وقال وعن أبي بكر نفيد بن الحارث رضي الله عنه قال قال صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر عن محمد صلى الله عليه وسلم قل ṣe àrídẹ́kùn sọ fún wa àwọn ẹ̀ṣẹ̀ tó tún tóbi ju ẹ̀ṣẹ̀ ńlá kan. àkọlé òní pé al-uquq wa qati'ati ar-rahilayn yẹn ni pé ǹjẹ́ ìwọ̀ tó jẹ́ ká tún àwọn òbí wa lẹ́tọ̀ọ́ wọn àti ìjẹ́ ìwọ̀ tó jẹ́ ká gé okùn ẹbí èèwọ̀ tí máa ń fún ìyàjẹni lọ́dọ̀ ọlọ́run tí máa ń fa ìbínú ọlọ́run èdè ọlọ́run tí máa ń fa léni lórí ìdájọ́ rẹ̀ nìyẹn. lórí àdájọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam fi ní ألا أنبئكم بأكبر الكبائر ẹ wá jẹ́ kí n sọ fún yín nípa àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó ju ẹ̀ṣẹ̀ ńlá lọ. sàlẹ̀ ẹ̀fẹ́n alábi sọ̀rọ̀ nílẹ̀ mẹ́ta kó nà bala ya Rasulullah àwọn sọ̀rọ̀ ní à ah, wọ́n alábi sọ fún wa yóò wù wá ká gbọ́ ká mọ̀ ọ́ alábi ní alákọ̀ọ́kọ́ al-ishraku billah òun náà ni ìbá ọlọ́run wá orogún ìmú ọlọ́run méjì ìmú mẹ́ta ìmú mẹ́rin ìsìn nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run ìgbáralé nǹkan míì lẹ́yìn ọlọ́run eléyìí ni tó tóbi ní gbogbo ìran ẹ̀ṣẹ̀ láyé pátá ó burú ju kíyàn pààyàn lọ ó burú ju kíyàn jalè lọ ó burú ju kíyàn na òbí lọ torí pé ẹ̀tọ́ ọlọ́run sángílítì òun ti jẹ́ ẹ̀tọ́ olúwa wa tó dá wa sángílítì òun lélẹ́yọ̀ torí ẹ̀ òun ni tó burú jù nínú ẹ̀ṣẹ̀ òun sì ní kókó tọ́lọ̀ fi rán àwọn ànábì rẹ̀ sáyé tó fi sọ àwọn síra rẹ̀ kalẹ̀ òun ni kókó tọ́lọ̀ fi dá àlùjánnà tó fi dá iná òun ni kókó táà fi máa máa tán pè ní ẹ̀san dáadáa àti ìjìyà tó le ẹlẹ́ẹ̀kejì wọ̀rùkókò alùwàlẹ̀dẹ́yìn wọ̀rùkókò alùwàlẹ̀dẹ́yìn òun náà ní ìfarani òbí méjèèjì ìfarani òbí méjèèjì eléyìí jẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó tún ju ẹ̀ṣẹ̀ ńlá lọ wàkẹ́rẹ́ náà mọ́tẹ́kì yẹn fọjẹ́lẹ̀ anábìsí ìbẹ̀lẹ̀ tó rọ̀pọ̀ fún nígbà yẹn. anábì rọgbọ fún pàdé sọ̀rọ̀ yìí ló bá jókòó anábì wá jókòó sallallahu alaihi wasallam faqal anábì wá ní ala wa qawla zur wa shahadati zur fama zala yuqarriruha hatta qulna laytahu sakat muttafaqun ali anábì wá ní ẹrẹ lẹkẹta òun náà ní qawlu zur ọ̀rọ̀ ọ̀rọ̀. ọ̀rọ̀ èké ọ̀rọ̀ tí òjò dodo kí ẹ máa sọ máa fọn káàkiri wàṣàhádẹ́kù zone àti kí ẹ máa jẹ́rìí sírọ́ ká máa jẹ́rìí sékèé náà ẹ̀sìn mẹ́gbà yẹn ni àmúwọ̀n bẹ́ẹ̀ kò sí mẹ́ kò sí mẹ́ àmọ́ fẹ́ jẹ́rìí ti káfàánì kan kó lè ba lè gbọ́dọ̀ rẹ̀ òun gbọ́dọ̀ kó jó òun ò tó ìmọ̀ ọ̀sán ẹni ò tó ìmọ̀ sọ pé tí ẹni ò gbọ́ ìmọ̀ jẹ́ ìpín tí yóò mọ̀ àbí tá a mọ̀ pé irọ́ ni káwá jẹ́rìí sí kódodo ni àbí tá a mọ̀ kódodo ni káwá jẹ́rìí sí pé irọ́ ni eléyìí ni ẹ̀ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta wọn lára ní sọ̀rọ̀ bá ọ̀hún àrẹ ìgbésọ́lẹ̀ sọ̀bẹ̀sọ̀rọ̀ ìkàrẹ́ ìwá anábì kóòrí gbólóhùn yẹn ní ní ṣahada tó zóró ọkọ̀ lòzóró ọkọ̀ lòzóró ṣahada tó zóró títí àwọn sábà ní àwọn rò pé ìlànà tí ò ní dákẹ́ lórí èyí tẹ̀mọ́ eléyìí jẹ́ ọ̀kan wọ́pọ̀n عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال الكبائر النبي صلى الله عليه وسلم لي الكبائر àwọn ẹ̀ṣẹ̀ ńlá kí ló dé tí wọ́n máa kọ́ wọ́n lẹ́ṣẹ̀ ńlá nínú ìsìláàmù ẹ̀ṣẹ̀ ju ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ju ẹ̀ṣẹ̀ lọ ọ̀ràn ó ju ọ̀ràn lọ ìkọjá àlàjúra wọn lọ ẹ̀ṣẹ̀ wà bákan náà nínú ẹ̀sìn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú wàlẹ́ lọ́sùn láàmù ẹnìkan àjọ wà níbi iṣẹ́ kan gbà kan ni wọ́n máa ń sọ pé a kì í mùsùlùmí kìrìsìtẹ́nì ó ní bákan náà lẹ̀ṣẹ̀ bákan náà ni ó lè dójú wọn náírà àtẹnudójú wọn bílíọ̀n ó ní bákan náà ni wọn ò tó kè é mo ti gbọ́ tó o bá sọ pé ẹ̀sìn bákan náà ni mo ní ẹni tí ó ẹni tó pa ìyá rẹ̀ ó pa ìyá rẹ̀ àti ẹni tí ó na ìyá rẹ̀ ìbákan náà ni ló bá dákẹ́ ẹni tó pa ìyá rẹ̀ ọmọ tó mú ìyá rẹ̀ tó pa àti ọmọ tó fún ìyá rẹ̀ lẹ́gba àbógbá létí bíbá kan náà mu kò bá mọ tí ó sọ náà olóòtú àti olùsọ̀rọ̀ ó ti wá yí ọ pé ẹ̀ṣẹ̀ ó ti ra wọn lọ ó ti wà nínú ẹ̀sìn ẹni gbogbo ẹ̀ṣẹ̀ pátá àtèyí tó kéré àtèyí tó tóbi la gbọ́dọ̀ jìnnà sí àyè fi ẹ̀ṣẹ̀ àyè fi ṣẹ̀ṣọ́ àyè fi ṣoṣùn. tá a máa fi para a máa fi rẹ̀ àmọ́ tó ń fi bẹ́ẹ̀ nígbà tó ń fi ẹ̀sán lórí ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ jura wọn lọ bóò ni ẹ̀ṣẹ̀ wọn lọ nígbà tí iṣẹ́ dáadáa náà ní wọn lọ iṣẹ́ tó náà bá wọn lọ ẹ̀ṣẹ̀ wọn wọn lọ iṣẹ́ rẹ̀ wọn lọ. so bó láti ẹ̀jẹ̀ bákan náà nígbà tá a gbà pé iṣẹ́ rí bákan náà iṣẹ́ rí bákan náà kọ́ bẹ́ẹ̀ náà ní ara wọn so ẹ̀ṣẹ̀ tó tóbi ẹ̀ṣẹ̀ ńlá àwọn pè ní kẹ̀bírọ̀ àbí kàbá ìrí wọn máa pè bẹ́ẹ̀ torí pé ah, olúwa wa ọlọ́wọ́ bá ọlọ́run ọba ó fi òǹdé wọn ìjìyà ìjìyà tó lé ọlọ́run ọba fi síbi ìran àwọn ẹ̀ṣẹ̀ kan ọlọ́run fi àwọn ìjìyà tó le tó fi síbẹ̀ ìjìyà tó nípọn tí èdè kékeré nínú rẹ̀ òun náà ni èyí tí ọlọ́run gbélé àwọn ìjọba lọ́wọ́ tí wọ́n fi jẹ àwọn ẹlẹ́ṣẹ̀ mi. nínú ẹ̀ òun náà ni ìgé olè ìgé olè ìgé lọ́wọ́ nínú ẹ̀ ìpa ìgbẹ̀mí alágbèrè ìjù alágbèrè ló kópa nínú ẹ̀ òun náà ni ìmú nínú rẹ̀ òun náà ni ìmú ìṣe ìyàbúlálà kan fi dé ìṣìnà ìṣẹ̀mọ́ mùsùlùmí àbí nínú ìran àwọn ẹ̀ṣẹ̀ tó dájú tó tọ̀ ọlọ́run ti fi nínú ìpè rẹ̀ ó ti fi gbé kí wọ́n bá ṣe báyìí ìdí ni òun ọlọ́run yóò mọ ọgbọ́n òun tó bá ṣe báyìí ìjìnà sókè ohun ọlọ́run yóò máa kàn án nígbà wọn lé nìyí nínú àwọn tó lè fi àwọn tá a máa ń pè ní ẹ̀ṣẹ̀ ńlá òun nìyẹn ẹ̀ṣẹ̀ ńlá tá a máa ń pè ní àjàbá ìlú òun nìyẹn. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wá ní àìsàbá ìlú nílẹ̀ ìráhùn ẹ̀ṣẹ̀ ńlá o àlè ìṣẹ́ra kò bẹ̀rẹ̀ náà ìbọ́lọ̀ wà orogún wọn ò kókó lè wá nílé yìí ìfara ní òbí ìmọ̀ fún òbí lẹ́tọ̀ọ́ wọ́kọ́tù náà ìgbà ẹ̀mí títà lẹ́tọ̀ọ́ àti ìgbà kágbẹ̀mí ìyẹn ẹgbẹ́ wa tọ́lọ́wọ́n bó sì yàǹda wa tó fún wa ká gba ẹ̀mí rẹ̀ ìyá àwọn ẹ̀mí kan bẹ ọlọ́run yàǹda wa ká gbẹ̀mí rẹ̀ yẹ́gbẹ́ wa la wà ní wa a sì tilẹ̀kùn àti géètì àti lọ sùn jama lójú oorun ló ń tàn wọn ló ti là wá ní ìbọn ní ìdí ìbọn tó bá lóun fẹ́ pa wá ló ti ń kọ́ ìbọn ká máa kó gbogbo tá a ti ń tìjọ́ gbà tá a ti wọ̀ lé èkó ká máa kó kalẹ̀ jama àwọn òṣèlú kan ní kódà ọ̀gbẹ́ tá a ní lẹ́gbẹ̀ẹ́ a fi ń bẹ sí i àìrí gbé èèyàn àbáwọn náà mọ bó ṣe ń ja kàràdé táàjà kan fún ọrùn jẹ́ pé iwájú tó ta ojú kan nì ọrùn rẹ̀ yóò yóò mọ wo èyí rẹ̀ báyìí táàgì lọ́rùn táàkùn lọ́rùn tó wé fún jẹ̀mọ́ ìyẹn bá ti bẹ́ẹ̀ láti lè dá láti lè la ẹ̀mí ara rẹ̀ tó dúkìá ara rẹ̀ eléyìí ni ìsapò ìsìn ọlọ́run bẹ́ẹ̀ kì í ṣe ìsapò gbogbo ńlá láì gbogbo òfin ayé ìsapò ìsapò wọn ní alájú rẹ̀ tí náà lè bọ́wọ́ nígbà sọ ìdìbò àràtọ̀ tí mo ṣe ná to self defence islam ṣe lẹ́tọ̀ fún wa láti lè fi dáàbò ẹ̀mí wa tó ẹ̀mí tó wá wá tó ń fẹ́ bẹ́ ẹ̀mí tí wa légbodò tó fẹ́ pa wá nígbà náà bá mọ̀ràn kan táàbù ẹ̀mí rẹ̀ á gbà ó ẹnì kò ní mọ̀ tí wọ́n ti sọ pé àánú ah, o ọlọ́run ni wọ́n rán nínú ọlọ́run ọlọ́run lẹ́pẹ̀rẹ̀ ẹ sílẹ̀ tí wọ́n pa yín kò sábò nílẹ̀ à ọ̀run rárá kódà kò bá ìjọba ènìyàn mú ara ènìyàn ó béèrè à jẹ́ ìdìfẹ́ ní ara rẹ̀ a máa ṣọ̀rọ̀ bẹ́ẹ̀ dáadáa. wọ́n yẹ mí nínú ọmọ ọ̀rẹ́bìnrin ẹlẹ́kẹta òun náà ní alẹ́ nínú ọmọ bí à ká forúkọ ọlọ́run ọba jẹ́rìí yóò ní ìtàn tá a ṣe ká wá sọ fún àṣe àwọn forúkọ ọlọ́run jẹ́rìí kan nígbàgbọ́ àṣe àti ká forúkọ ọlọ́run ọba jẹ́rìí yóò ní ìtàn tá a ṣe sọ pé àṣe àwọn forúkọ ọlọ́run ọba jẹ́rìí pé nǹkan ni àṣe wọn lè ba lè gbà pé àṣe eléyìí làwọn sọ ní àyẹ̀yẹ̀ nínú alagamus wọ́n máa pè ní àlìyẹ̀mínú lagamus torí pé yìí máa wọ́ èèyàn wọná alagamus bámsù ni pé kí kókó yẹn dá lójijì nígbà tí wọ́n mú ẹ̀pà ẹ̀pà wúrú kan ta jíṣẹ́ ni ẹ̀rí tí gbogbo ẹnu wa yóò bu ẹ̀pà mọ́lẹ̀ wàmúùsù nìyẹn èyí tí máa wọ́ ọ̀nà lórí ibi kan kò ní ṣẹ́kù ẹ̀ tí ó kó yẹn tán eléyìí ni a máa wọ́ ìyàwó náà lódìdí ọlọ́kùnrin sọ wá lọ́gbà náà torí ẹ̀ àwọn kan mẹ́ta ìyá ìwọ́dọ̀ pẹ̀ bàbá sì wá ṣètò pé ìbàjẹ́ àwọn èèyàn pọ̀ lórílẹ̀ ọ̀rọ̀ láta náà àìkú níbẹ̀ ó sì rí bẹ́ẹ̀ àmọ́ ń kúrò aláìta aláìta tí kò rí bẹ́ẹ̀ wọ́n forúkọ ọlọ́wọ́n bá parọ́ ẹlòmíì yóò parọ́ fún rẹ̀ èyí tó tọrọ owó náà òun ṣe ìtàgé sí lọ́gbà ẹ̀wọ̀n ni òun sì níbi tó ń lọ ọmọ ọlọ́kọ jalè òun òun ò dáná òun wọn kàn mọ òun náà ìrọ̀ lè fún ah wọn láì tà ìrọ̀ sí mi ọmọ agbégún ni kí ni ba lè rówó gbà yóò parọ́ nítorí òṣẹlẹ̀ á ló ṣẹlẹ̀ nítorí òṣẹlẹ̀ á ní òṣẹlẹ̀ á ti wà láì tà láì eléyìí la máa ń pè ní àlìyẹ nínú alọ́gbàmọ́. ká máa búra lórí èké lórí irọ́ ká forúkọ ọlọ́run búra káwọn èèyàn kan ilé ìgbà lọ́wọ́ wa a sì mọ̀ pé ń pa sí pàápàá jùlọ àwọn àwọn ọlọ́jà wọn ní o mọ búra kí lè ń búra fún kí lè ń búra fún búra orí rẹ̀ abẹ́ dáadáa ṣùgbọ́n pàtó fẹ́ bèrè kò fẹ́ bèrè yẹn tó yẹ jẹ kó dín ìwà múrọ́mọ́ kílódé tó làbúrò múrọ́mọ́ wọ́n múrọ́mọ́ wọ́n múrọ́mọ́ àyè múrọ́mọ́ tó kò sí tó kan iye ẹni tó fẹ́ kàyà fún lórí iye tó rà tó bá ra wọn náírà tó fẹ́ ta wọn mílíọ̀n tó àdúrà rẹ̀ gbà nù lọ́nà bá ní kó orí tàbẹ́ẹ̀ alihamdulilayi náà kí tó bá sì rà ní one million náà nìyí tó bá naira náà nìyí wọ́n sì fún ekiri káàkiri ọlọ́run dẹ ìwò náà ọlọ́run dẹ ìwò yìí nítorí rà ní one million òwà ni mo á ní à wàláì tàláì ní gbọ́dọ̀ ah, èrí abẹ́ wàláì tàláì ó sì rà naira dá wọ́n bẹ̀ náà ní rà kí parọ́ a gbọ́dọ̀ sì sí gbogbo àwọn ọmọ báwọn wọn ní o máa búra wọn ní kó máa ka boroboro lórí ibi tó rajà wọn ní o kà nílà bọ̀rọ̀ máa kà ẹ́ tó bá jẹ́ ìsúnáṣọ ní èrè àjẹpájú lórí mẹ́sì hmm. ọ̀gá èrè àjẹpájú ọlọ́run kò sì ká ń sọ báwọn kirikiri èrè olóńgbé èrè àjẹpájú lé wọn níbi iṣẹ́ ẹni láti máa ń mọ ní alágbára àbí ẹni bá fi ń di pẹpẹ ẹ yóò jẹ di pẹpẹ náà ni àágùn wa ni àágùn rẹ òun ni ó ra ten thousand ó sì rí ta hundred thousand kò sí kọjá àlàyé fúnra kó o tàbí bẹ́ẹ̀ lọ ọlọ́run mú wa bá wọn kò mọ̀ sí gbọ́ lọ́wọ́ àmọ́ mọ̀ ọlọ́run tó lè ṣe eléyìí mi ó lè ṣe ní ìjó òní láìsí ó rà ten thousand jẹ̀mọ́ kódà gbẹ̀ngbẹ̀ni ó padà ká ní eight thousand ní èròjú owó kámọ́tì ìṣe èrè ẹ máa sunkún káàkiri ah ká ni mo ṣe ẹ̀ẹ́n gba tó one hundred thousand ká ló tẹ́lẹ̀ rí ká ló tẹ́lẹ̀ rí iná láhà ya kọ̀bìdú iná láhà ya kọ̀bìdú rí kọ́ nígbà yẹ̀ṣà yàgò sí torí sọ̀rọ̀ yẹ̀ṣà wọn ya kọ̀bìdú ọlọ́run ló wọn lọ́wọ́ ọba òun lòún máa di arísìkì ẹni tó bá wù wọn náà wọn á sì máa fún báásítì ni òní báásítì òní àti pàápàá àwọn orúkọ náà bá kan bẹ ni èjì ọ̀yà ni wọ́n èjì ọ̀yà méjì ni wọ́n tí kọ̀ọ̀kan sì dúró fún kejì èyí ò jẹ́ pé tá a bá bímọ tá a bá lọ́kùnrin tá a bá sọ̀kan ní apá kan orúkọ tọ́lọ́ bá tún sọkùnrin míì wọ́n fún lápá kan kejì èyí lọ́ba yóò mọ̀ jẹ́ wá yóò mọ̀ jẹ́ ìkìlọ̀ yóò mọ jẹ́ àtọ́ka àjọsìn lára ẹni àtúmọ̀ ìdíyé àbí tó bá ní Abdulrahman wà ní kíni Abdulrahim tó bá ní ọkùnrin òkè Abdullah Abdulrahman Abdulrahim wọn lọ bá wọn. Bismillah Rahman Rahim. Bẹ́ẹ̀ náà ni tó bá Abdul Qabit àti Abdul Basit o kàn ní mo wá àwọn jẹ́ pé ó túmọ̀ sí ọba àánú ọbụ oníkè ọba àánú ọba oníkè ọba àánú ọba oníkè ọba tí wọ́n mú wọn wá àdùbásí gbogbo àwọn kéékèèké lọ́gbàjẹ́ ṣé lè yìnbọn alágbára ọlọ́run èyí ti sọ ìròyìn ọlọ́run mi ara méjèèjì náà ni méjèèjì ni tó yẹ ọlọ́run máa tẹ́yìn a sì máa fi àjẹ́ mi bẹ́ẹ̀. Ibi ẹ̀ lára ẹ̀kọ́ òun nìyẹn. So kájínà tí gbogbo irú àwọn ìwà tí ó mọ̀ fa ìbínú ọlọ́run lórí lórí. وقال عنه أن رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من الكبائر إلا ويشنا تعطي ولو تنجم في شطب الرجل والديه òun náà ni kéèyàn ó sùn kó máa bú rẹ̀ kó máa bú rẹ̀ máa bú bàbá rẹ̀ máa bú ìyá rẹ̀ ká ní wọn lára ká bà wọn nínú jẹ́ inú ẹ̀ṣẹ̀ ni kọ́ọ̀lù yá rọṣù lọ́lọ́ àwọn sọ ábà wa ń bèrè pé áhà ìlú òjíṣẹ́ ọlọ́run wàhálì jẹ́ ṣùgbọ́n rọ́jẹ́ wàlúwé ǹjẹ́ pọ́sibù kárí èèyàn kó mọ bú bàbá kó mọ fara ní bàbá rẹ̀ àti ìyá yẹn nù fún wọn máa bàbá wọn ìyá wọn òun ló fi ń jẹ wọ́n lójú ní sáà lè níṣá èèyàn tí ó mọ bóbá rẹ̀ tí ó mọ yàkàyàkà ya rẹ̀ kọ́lá náà àmọ́ tó ní bẹ́ẹ̀ a lè rí ó wá sálàyé rẹ̀ lọ́lẹ̀ gàrí ọ̀nà wo ni yẹ̀sùpù àbá rọ́jò ọ̀yẹ̀sùpù àbá ọ̀yẹ̀sùpù umma ọ̀yẹ̀sùpù umma ìtumọ̀ rẹ̀ òní pé ní tó bá fi lè mú ọ tó bá bú bàbá ń bàbá bàbá mi ló ń bú bàbá rẹ ò fún wọn o wá ń bú bàbá ẹlòmíì ọmọ ẹni tó wá ń bú yẹn nìyí òun náà wá ń bú bàbá tiẹ̀ ìwọ ló bú bàbá rẹ nù tó tilẹ̀ èyí wọlé kọlọ̀rọ̀ sí wọ́n ló fà á wọ́n ló ń jẹ́ kí wọ́n ju oko ilé rí onídídí wọ́n ló fi owó sílé ìjúwe ní bàbá rẹ̀ níyẹ wọ́n bú bàbá ẹlòmíì kán mọ́ bàbá bú bàbá tìyẹ náà tó bá tún bàbá ẹlòmíì kan tó bú bàbá rẹ̀ ìwọ ló bú bàbá rẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà ni ìyá náà bá kàn án ayé nílò ń yá kán mọ́ bàbá bú yà wá kán má bú yà wá àlà bú yà wá nìyẹn tó rà wà la wọ́ wọn lẹ̀ àwọn aṣúlẹ̀kùn èébú fún wọn fáwọn tó ń fún wọn ẹwẹ̀ kọ́lá ní tí ó ṣọ̀pọ̀lọpọ̀ lójú lẹ́yìn àwọn bàbá ẹ̀ láìsí ẹ̀ bàbá àwọn kíra àwọn túkà àwọn bíkọ bàbá máa mú yẹ ẹ̀ máa fọ́ yẹ ẹ̀ lójú àwọn ọ̀rọ̀ ńláńláńláńláńláńláńláńlá wúrọ̀ àwọn kan wọ̀nyí jẹ̀mọ́ kò bójú mi rárá torí ẹ̀ àwọn òbí lákọ̀ọ́kọ́ ṣe ká tó mọ retí èrè táàgbé lára ọmọ òbí yóò kọ́kọ́ gbìyànjú kó tó mọ ọ̀rọ̀ kan fọ́mọ òun nìyí kò ní kọ òun lábùkù àmọ́ tó bí yorùbá gbìyànjú àti kọ́ ọmọ ìbálòmọ́ bọ̀ ọlọ́mọ tí a kọ́ òun ni ó gbé ilé tá a kọ́ ni ó gbé tà wọ́n lọ́mọ tí a kọ́ ní owó ìṣòwò tútù ilé bàbá rẹ̀ ilé ìtọ́pọ̀lọpọ̀ obìnrin ní ọ̀ráyà ti kọ́ mọ́ mọ́ ọ̀ráyà ti kọ́ mọ́ bẹ́ẹ̀ bá tó fẹ́ ṣàánú wọn tó ta ah, ẹ̀yìn àwọn ọmọ yìí ẹ̀ kọ́ wọn bẹ́ẹ̀ bá tẹ̀ lánàá àsìkò ẹ̀ mú wọn lọ́dún báyìí báyìí bí yóò ti yarí a kàn bí wọn jọ àkọ́ wọn àbí ìkọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́yìn tí ọmọ rẹ tó kọ́ kí ló wá ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ju àìlẹ́kọ̀ọ́ náà lọ ẹ ọ̀pọ̀lọpọ̀ òbí òṣè òwú yẹ̀ wọ́n ní nípa ẹ̀kọ́ nípa wà dáadáa ìdáwọ́ àṣà ni pé ó sáàtì lówó ó sáàtì fún mi lówó púpọ̀ ní kódọ̀ kan fún mi ó ti tán láì bẹ̀rẹ̀ pé èyí tó ń bẹ lẹ́yìn ọ̀pá ó ju èjì lọ. وفي رواية إن من كبار الكبائر أن يلعن الرجل والديه النبي صلى الله عليه وسلم ó ní inú ọgbà ọgbọ̀wọ́rọ̀ mi rábì nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá òun náà ni kí èèyàn máa gbé babó ń bàbá ṣe pé ẹni bá ṣètò fún bàbá èèyàn tó bá ṣètò fún bàbá tiẹ̀ náà padà òun ló ṣètò fún bàbá rẹ̀ o kí láyà Rasulullah kí fọyà ní àtọkọ̀tì ìwà ìlú àtàkùnrin bóò ni ìyẹn ṣe máa ń gbé bí bàbá rẹ̀ ṣe pé àbóbi rẹ̀ ṣe pé قال يسب أبا الرجل فيسب أباه ويسب أمه ويصوم أمة tóun náà bá ti ń gbà bó ń bàbá tó bá fi lè rú bàbá tuntun yẹ òun yóò fà bá tuntun wọn òun yóò rí ìṣe àti ìyà tó ń bẹ ń di pé àbùkù tó fi kan bàbá rẹ ni òun ló ṣe é nù ẹ̀kọ́ lélẹ̀ ìjọba mùsùlùmí ìní pé ká má máa wùwà ká má máa sọ̀rọ̀ ká má máa ṣe ìṣesí tí wọ́n fi máa kan bàbá wa lábùkù rárá wọ́n já wù bàbá yìí ó lẹ́kọ̀ọ́. àbúrò yẹn kọ́ ẹ wọn pé àbùkù òbí wa àbùkù ní torí àwọn ọ̀wà tí ó jẹ káwọn yẹn máa sọ bọ́ọ̀ sí ti o kawon yen maa so si wa naa ti وقال وانا ابي محمد جبير بن بطعان بن مطعم رضي الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنه قاطع قال سفيان في روايه يعني قاطب الرحم متفق عليه عن أبو محمد صلى الله عليه وسلم قل لا يدخل الجنة إن يلكم فيصلي إن الله مسلمين بعد ذلك القيامة فهو مسلمان الله الجنة وإن كيد الله yóò lọ sáàfù ìyá rẹ̀ nínú iná náà. Ìyẹ́ òní wa àlùjẹ́ náà níbẹ̀rẹ̀ pẹ̀tẹ́ torí pé mùsùlùmí ni yóò padà wọ̀ ọ́ táwọn ló ń sọ̀rọ̀ káwọn ti kú ní ẹgbẹ̀rún mi káwọn sọ̀rọ̀ rọ́ọ̀hìn olóyìn tí máa ń gé okùn ẹbí bẹ́ẹ̀ tí máa da omi tó ti sílẹ̀ omi mọ̀lẹ́bí tó sílẹ̀ tí máa da rí amúyálé ti kọlu ìyàwó amú ẹ̀gbọ́n ti kọlu àbúrò amú obìnrin ti kọlu ọkùnrin nínú mọ̀lẹ́bí jama ẹni máa ń ṣe bẹ́ẹ̀ áà ah! àti wàjọ́nì ẹni ìlú ìnáró ẹ̀sìn fún ní ọjọ́ àtúntò yá torí ẹ̀ àbọ̀dọ̀ ṣe ló jọmọ́ ẹni máa ń wá sájìnà tó fẹ́ jìnà sí wa àwọn òní jìnà sí mímu rẹ ìtàmádé kàfá ẹgbẹ́ra bá ṣe mọ òun náà eléyìí túmọ̀ sí ká compromise lọ́lọ́wọ́ bó fẹ́ káwá mọ́ fọwọ́ rárá lórí. pé fún ẹbí kó gé rárá rárá fún ẹbí ò ní gé ìwọ ṣe tán náà. وقال وعن ابي عيسى المغيرة بن شعبة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال سيدنا محمد صلى الله عليه وسلم قل ان الله تعالى حرم عليكم قل الله بس لي ولي لوري ọlọ́run tó ní haram fún wa wàhálà wọn náà bá pè ní haramu ìjìyà ńlá bẹ́ńbẹ́ o ìjìyà ká yé kálẹ̀ ìyá máa bẹ́ńbẹ́ o a gbọ́dọ̀ jìnà sí o àìfọwọ́ kékeré pa o àìfọwọ́ ra lé o a gbọ́dọ̀ jìnà sí. kí wàá làwọn nǹkan òun alákọ̀ọ́kọ́ òkú kò ní kó mọ̀ ẹ́ ẹ̀tọ́ àwọn màmá ẹ̀tọ́ àwọn òbí a gbọ́dọ̀ tí wọ́n lẹ́tọ̀ọ́ wọn a gbọ́dọ̀ fara ẹni wọn. agbọdọ gbọ́dọ̀ tí ó mú wọn kó ìbànújẹ́ a gbọ́dọ̀ fara ní wọn torí ẹ̀ àmọ́ bá ti máa bá màmá wa lò bàbá wa lò a gbọ́dọ̀ dùn wọ́n lẹ́tọ̀ọ́ wọn bó ṣe lè lò fún wọn. ẹlẹ́ẹ̀kejì wà wà ti fún wa má ní à ṣàwọn ká má fún yẹn ká má fún yẹn níbi ọ̀ràn èèyàn ni kí wọ́n jẹ ara wa títí endoparasite ni wọ́n tó mọdún mẹ́rin àwọn tó yẹ pé kò sí wọ́n mọ bùjẹ wa ni mọ lára wa bá a fẹ́ bá a a fún wọn jẹ bá ní jẹ àwọn jẹ̀mọ́ báwo bá jẹ àwọn gbọ́dọ̀ jẹ táà bá ní ká jẹ ọdún kan àwọn ò gbọ́dọ̀ ní tí wọn ò ní jẹ káwá tí wọ́n jẹ fún wọn ẹni parasite ni wọn bẹ́ẹ̀ wọ́n máa jẹ wọ́n máa jẹ nínú dọ́là tó fún wa lọ́la àtúláàtì á gbọ́dọ̀ pọ̀ fún wọn káwáṣe wàá sọ káwá fi ahun àìní káàkiri ní àgbà wàmánà á gbọ́dọ̀ kọ̀ báwọn Yorùbá wọn. wàhátì a sì gbọ́dọ̀ yọ wọ́lẹ̀ sí báyìí ayé èèyàn ayé máa fún káwá bọ́ lórí Facebook ká máa wá sọ bank account lè wa ká tún wá fi password wá sí ẹ àbílẹ̀ kún ṣọ́ọ̀bù wa ká má sí èyẹ kún wọlé ká sí ilẹ̀ ẹ ojú ọlọ́run ló gbogbo ẹ wọlé máa mú wọn wọlé wọn wọn padà wọlé mú wọn náà náà bá dé tí wọ́n mú mọ́ torí ẹ̀ islam fẹ́ ẹnìkí ni balancing on islam balancing moderacy àtọwọ́ sọ́sìlò mọ́rin fún ìyá islam kò wá sílẹ̀ àìkọjá la àìsí àṣeyẹsẹ àìsàn náà pa àìsàn ahun láàrin méjì bẹ́ẹ̀ tọ́lá sọ ọlọ́run wa nàbí náà ìdá àǹfààkú ọlọ́run nínú ìròyìn àwọn mùsùlùmí nígbàgbọ́ òdodo ìdá àǹfààkù tí wọ́n bá ná nínú dúkìá wọn lámúyó síbi kó wọ́n iná náà fà wà lámúyá kó tòró wọ́n ìṣàwọn wàtá náà bẹ́ẹ̀ náà dá nípa kan wà máa ọlọ́run nínú wọn láàrin méjì ni wọ́n nínú sọ́kùn kọ̀ọ̀kọ̀ rẹ̀ ẹlẹ́kẹta alábẹ̀ẹ́ni wà wá àdúgbò náà ká jìyàn sí wáádì sànáàtì tí wọ́n ṣe báwọn òun náà ni ìyàwó èèyàn bímọ ó bóbìnrin ká wá gba ìtìjú ká gba ìtìjú obìnrin ló bí ìkíní obìnrin kẹta obìnrin kẹrin kẹta méje obìnrin ó tún wá bírí ló tún wá jẹ obìnrin ah no no no no no no no no no ah mi ò lè gbọmọ yìí tàwa lọ rí mọ́lẹ̀ láàyè ìbáǹpẹ̀ ní wájú ìpàdé àti ìmọ̀ ilé àwọn ọmọ obìnrin kéékèèké wọn máa pa wọ́n yálà fún tìtú yálà fún ipò àwùjọ social status àti wá gbọ́ pé mi ò lè gbé mọ́ fọ́ọ̀mù tó ìlú wa bóyá ní pa ah! rárá òsì tó yọ àbí ká máa payá òsì ká máa bẹ̀rù sálárì táàbù wá ló táàbù wá pọ̀ mọ́ ẹ̀ eléyìí là ń pè ní wá ní ìbàdàn wọn a máa ṣe bẹ́ẹ̀ ní jọ̀hún wọn a máa ṣe bẹ́ẹ̀ nílùú yíbò ìyẹn bá bèbè jẹ̀mọ́ wọn fi kan lẹ̀ wọn bẹ́ kan méjì torí pé ọmọ ẹyọ ọ̀kan lọ́mọ ẹyọ ọ̀kan òun lọ́mọ ilẹ̀ Yorùbá náà ọmọ kan yorùbá mọ̀ ṣùgbọ́n ò mọ ìbejì lọ́mọ ìbẹ́ta lọ́mọ ìbẹ́rin lọ́mọ tó bá ti lè ní ìbílẹ̀ yorùbá ó mímọ́ o kí ló bí òbí òòṣà òòṣà náà ka méjì fún mẹ́ta kú lẹ́yìn máa rí àbejì ẹ́ tí ó mọ gbé ọmọ tọrọ káàkiri ẹ̀ka méjì lọ́rẹ̀ ó ní sẹ́wọ̀n nígbà tó bí ẹyọ kan ìpariwo káàkiri o ó wá débi ìlú tí ló máa ránṣọ kan náà fún wọn pàtàkì náà sì làkàn náà ṣọkan náà àwọn lọ gbó bọ́sọ̀. lára ọ̀làjú islam mú wọlé yorùbá nìyí ó tẹ́ka mọ̀ pé ẹyọ kan ọmọ ni méjì ọmọ ni mẹ́ta ọmọ ni mẹ́rin ọmọ ni bíyàn bí mẹ́wàá nípò kan náà ọlọ́run ló ṣe é. àbẹ́jọ́ bí àṣà wa yorùbá ẹyọ ọ̀kan lọ́mọ o wọ́n ní ọ̀kan lórí ọ̀kan ní kí ni ọ̀kan ló ní èjì ló dóòṣà èjì ló dóòṣà torí ẹ̀ bí ẹ̀ bá bímọ kan wọn ní kí yẹn di àtàrà gẹ̀gẹ̀ àwọn bá ti lè dúdú èjì báyìí àwọn àgbẹ̀ o ẹ̀wà bẹ́ẹ̀ jù lọ́wọ́ yín ẹ̀wà bẹ́ẹ̀ jù kọ́ ẹ̀wà bẹ́ẹ̀ jù ọ ni gbogbo yẹn irọ́ ni nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń gbà tó ń rí ọmọ méjì lóòṣà àwọn ní òmò ní kẹ́ ẹ máa ṣe ẹ̀wà bẹ́ẹ̀ kí lè jí lọ́ba àti mi. àwọn míì tó wá gbọ́ wọ́n wá ń tẹ́ àwọn ìbejì rẹ bá tó ń jà wọ́n máa ń jà wọ́n sábà máa ń jà gbọ́n á ẹ̀ bákọ́lé wá ṣé àwọn ìbejì ẹ̀ ṣe máa ń ṣèwà fún wọn ṣá àmì ṣe abájọ náà wọ́n sábà ń jà ní. lórí òbí bèèkì ọmọ ẹni ìjà rẹ̀ wọ́n bá sọ méjì ìjà dénú tó bá ti lè bí ọmọ méjì kódà kan dá lórí ẹ̀sán kíkan ẹgbẹ́ gbọ́n kíkan dá àbúrò ó mọ̀ padà wọn jà. so ìwà bèèkì sínú ìsìlámù pé àbá ń wo ọjọ́ lèèrà ọkọ̀ ṣe má fi má ọ̀rọ̀ ọ̀gbìnrin. nínú ẹ̀ obìnrin ò ní yìí kò ní pò kò ní bánù obìnrin ò ní bánù ní society ó mọ jẹ́ káwọn ẹlòmíì máa ọmọbìnrin ráre níjọ àmọ́ ìsìlámù jẹ́ ká mọ̀ rárá o ọkùnrin ọmọ ni obìnrin náà ọmọ lèun náà ọmọ ni obìnrin. bẹ́ẹ̀ ni ọmọbìnrin àmọ́ wúlò ìjọmọkùnrin ló ń bà ní. wàlá ẹ̀yìn gẹ́gẹ́ ni olóńgbò máa ń dá ṣùgbọ́n àná láti fi ọ̀rọ̀ ọmọ obìnrin síwájú níbi ìbímọ láwùjọ obìnrin ò ní gbámú gbogbo orígun mẹ́rẹ̀ nílé ayé obìnrin ò ní wúlò Islam ló ń liberate àwọn obìnrin lọ́ka ìtàn lọ́ka history lọ́ka ìtàn kó lọ́ka history Islam ni. ogún wo ni bẹ nínú nínú àṣà rẹ ẹ nínú ẹsìn ìbílẹ̀ òdiwọ̀n wo ló ń bẹ fún obìnrin òdiwọ̀n wo ló ń bẹ fóbìnrin nínú property ọkọ rẹ̀ òdiwọ̀n wo ni kò sí kódà nílẹ̀ yorùbá kò sí wọ́n máa ń fún ogún ẹgbẹ́ bí àṣà yorùbá wọ́n lo ìdí igi wọ́n lo orí òjòrí àti bí igi àti orí òjòrí àti bí òjèsí kò sí ìpín tó jẹ́ obìnrin bẹ̀ nínú Islam obìnrin ní ìpín títí ẹ̀ nínú estate ìyẹn ní tọkọ fílẹ̀ náà gbé bẹ́ẹ̀ káraká tọkọ fílẹ̀ obìnrin lè tún tiẹ̀ nínú ẹ̀. gbọ́kọ̀ tó kú bá ń lọ́mọ láyé yálà obìnrin yẹn ló bí i àbóbìnrin yìí ló bí i fún kí wọn fẹ́ra wọn mọ́. ẹ̀hẹ́n tó fi lè mú òkú tó fọmọ sáyé lọ ọkùnrin ló fílẹ̀ ni obìnrin ló fílẹ̀ ni ìyàwó tó kù tó kù fílẹ̀ ó wá ẹ̀ǹtáìtì sí one over eight of the whole estate á gba ìpín kan to make your property ọ̀pọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n náà lọ́kùn án wọ́n náà lọ́kùn án èyí pé nàmá tẹ́ bá fẹ́ kọ́ tó bá wù yóò kọ́ dandan ẹgbẹ́ náà ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ ẹ kò ìdílé ọlọ́run lálẹ́ ìyá àti láyé náà. tẹ́tùmọ̀ aráwọ̀ obìnrin mi lẹ́nu tí mo kọ́ ti kú báyìí wọ́n wá rọ́ọ̀kà sí àkáàkiri wọ́n ìyà ń jẹ wọ́n ara ni wọ́n ìyà ń jẹ wọ́n ara ni wọ́n ẹ dákun ẹ ti dákun ìdí mi ẹlẹ́dì kankan kò jẹ́ni kankan ọkọ yín tó o ti kú tí wọ́n fi ẹ̀kọ́ lè ní àwọn sílẹ̀ mọ̀lẹ́bí ló gbèsè lè kò ní jáde pẹ̀lú ẹ̀kẹ́ ẹ̀sìn tí mọ̀lẹ́bí gbé lẹ́dí òkè rà á sì máa fara ní àwọn ìyàwó àwọn ìyàwó olóògùn láti mọ̀ fáwọn ọ̀rọ̀ wọn fi dúkìá lọ lára aburú tó ń gbé bọ̀ nù o aburú tí wọ́n ń gbé bọ̀ wọ́n máa ń wáyé má àṣà àṣà àṣà àṣà àṣà àti ìṣe àṣà àti ìṣe òun nìyẹn ẹ wá ní fọ́bìnrin ní ilẹ̀ yíbò obìnrin jogún lọ bí ìlọ́wọ́ yíbò obìnrin kì í jogún ó mẹ́fẹ́ ní Yorùbá náà jùlọ káàkiri ni bàbá tó wá kù nílẹ̀ gidi aláwọ̀ dúdú ọlọ́wọ́ bọ́ sọ́dọ̀ àwọn èèbó àwọn eléyìí ò ní àwọn tó fi orí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ ẹ́ wọ́n fi orí wọ́n fi ṣe ẹsẹ̀ lọ́dọ̀ wọn lọ́rùn gbogbo tọkọ bá kú gbogbo tó sílẹ̀ pátá ìyàwó nìkan ló ní. ẹgbẹ́ náà rí eléyìí ló dá wọ́n ní ìjẹ̀bú òòrùn ìdílé kan ìjẹ̀bú náà ṣe èwo tún ní ìjẹ̀bú àti ìjẹ̀bú àwọn máa fi ń pòwe ni o èyí wọ́n fi ń bú ìwò ìsìláàmù ni ọkọ tó kú tó fi ìyàwó sáyé lókun ìgbà tọkọ yẹn bá lọ́mọ ìyàwó yẹn wà ìtẹ́sí sí one over eight of the whole estate ọkọ tó kú tí ò bá lọ́mọ rárá ìfọmọsáyé ìyàwó ẹ̀ sẹ́bi sí one over four one hundred to hami one chapter four ó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni tíyàwó bá kú mo gbọ́ tíyàwó bá kú ìyàwó kú àmọ́ obìnrin ìyàwó tó kú yẹn nìyí ó lọ́mọ láyé bóyá ọkọ tó kú lábẹ́ rẹ̀ olóbímọ yẹn fún ni olóbímọ yẹn fún ni o àdó ti bímọ yẹn kó tó fẹ́ yìí tó kú lábẹ́ rẹ̀ ó ṣàfọ̀gbọ́sáyé ọkọ ni yóò gba one over four torí pé ẹni tó ní dúkìá olómọláyé káwọn sọ pé obìnrin náà lọmọláyé ọkọ yóò gba one over two a alihamudulilayi máa jẹ mùsùlùmí gbogbo wọn tó bá ń ṣe ojú ọ̀rọ̀ tó lẹ́yìn ọlọ́run gbé ọlá lóṣù yàrá bó ṣe wá ń bẹ fún ẹ̀tọ́ fóbìnrin bẹ́ẹ̀ ló ń bẹ fún màmá náà ìyá òkú ìyá òkú náà lẹ́yìn sọ tí ó gbà ọ́ nínú dúkìá o orí o ẹnì kọ̀ọ̀kan lọ́nà ti yẹn nàná jẹ̀mọ́ ẹnì kọ̀ọ̀kan tó kù bá kò fi sáyé ó fi bàbá àtìyá sáyé àwọn méjì ló fi sáyé jẹ̀mọ́ bàbá ìyá lọ́mọ ìyàwó òṣèlú ẹgbẹ́ kankan bàbá àtìyá ló fi sáyé dúkìá yẹn wọ́n dà sí mẹ́ta àbókù méjì yóò pẹ́ yọ ọ̀kan èdè ẹ bàbá wa ọmọ yín náà ní ọmọ yín náà ní ọmọ orí ọmọ wa náà ní bàbá ó gba two yóò gba one two ratio one sólùtù ìdá kan ìdá mẹ́ta ló ti fi màmá olùsáánì ìdá méjì ìdá mẹ́ta ló ti fi bàbá tó bá yẹ pé tọ̀ ó wá ní ọmọ láyé ó lọ́mọ ọkùnrin tó fi sáyé òkú lọ́mọ ọkùnrin tó fi sáyé wọ́n pé wọ́n fi bàbá náà sáyà sí ya ṣúdúṣù ṣúdúṣù ìrìnwó gbà ìdá kan ìdá mẹ́fà yóò kan bàbá ìdá kan ìdá mẹ́fà yóò kan sí èyí tó sì ọmọ lóbi Allahu akbar ẹbí Islam ṣe nǹkan rẹ̀ torí ẹ̀ àwọn ọmọ wa lóbìnrin àìfara ni wọ́n wáàdì ìbẹ̀rẹ̀ àṣàkànni tó ń bẹ níjọ́hun tó sì tún kọ̀ǹtínú títí àṣàkànni àádọ́sẹ̀ ìṣèjì àtọ̀nù ọ̀dún ìmọ̀ tó ń bùjẹ́ tẹ̀gà òun ni ó ti pẹ́ ó sì ẹlẹ́gbẹ́ obìnrin yóò bàtà lọ ẹ̀yẹ́ obìnrin àti ìmọ̀ rẹ̀ ti sálángá ẹ̀yẹ́ tó lójó wọn rẹ̀ lóde sálángá sílẹ̀ ló ń bá rẹ̀ ó pa náà ni àwọn táwọn náà ló sọ̀rọ̀ فوات البنات هذا قرآن أنا وإذا بشر عدوهم بالأنثى أما منكم والله باب تعقلين والله يوم موبين ظل وجهه وتبين inú ó bi ara ó ní ebi ó ti rí àfàdúró yóò máa kanra yàtọ̀ wá ràn ní ọ̀rẹ́ kọ́mí máa tó ṣe ọdẹ yóò máa wá gba ìtìjú kò ní fẹ́ jáde kò ní fẹ́ sọ tọ́lọ́run fún lọ́mọ fún àwọn ọ̀rẹ́ rẹ̀. àwọn mọ̀lẹ́bí àwọn aráàlú ojú ọmọ a tó kéde kéde ṣe báyìí kí n lọ ti sínú àbí kí n lọ láàyè àwọn alárúbáwá jọ́ọ̀nù kánádì tó dé ènìyàn nígbà sallallahu alayhi wa sallam wọn gbogbo tó ní gíní liberty obìnrin ní freedom Islam ló fọ́bìnrin freedom wàláì kò sí ẹ̀sìn náà láyé ìgbésẹ̀ ìgbẹ́yẹ̀ rí kí n táwọn èèyàn ń pè fúdọ̀mù lẹ́nu ìránù ní ìránù yẹn ni pé èèyàn lẹ̀ kó ya òrì túmọ̀ ẹni èèyàn lẹ̀ kó ó wa aláìgbójútì àìgbà tí ìsìláàmù kà fún wọn lọ́ní ìsìláàmù kan tèèyàn mọ́lẹ̀ ìsìláàmù fẹ́ kó ya òrì ni hmm. ìsìláàmù fẹ́ kó sínwí ni ìsìláàmù fẹ́ kó fọwọ́ sí ìwé bàbá rẹ ni àyàn nínú kí n sọ ọ́ islam ẹ̀kọ́ tó ń kọ́lé kókó ẹ̀ fún ọ freedom kí ni fẹ́ ṣe oyún fẹ́ gbogbo ó fẹ́ ṣe ìsìnà ó fẹ́ yán lè ó fẹ́ mú nǹkan ní nǹkan ó fẹ́ máa rin oògùn káàkiri lọ́wọ́ dáadáa àwọn nǹkan yẹn ni tó fẹ́ tó nǹkan tó fẹ́ ṣe tó wà màtúwọ̀ ni tó wà sensible ni tó wà reasonable ni fẹ́ ṣe islam ò ní dàpọ̀ àwọn àjọ obìnrin ojú bàlágà wà ń wọ ẹ̀ṣọ́ ní kàkà àti ilé àdúgbò gbogbo ìtàn rẹ ìgbáyà rẹ gbogbo ẹ lọ́wọ́ hàn káàkiri ọ̀nà ẹ̀sìn tó bá ti ní ẹni láìpẹ́ ìranu tó fẹ́ ṣe ni ẹ̀rù bọ̀ bírísìn ọkùnrin ni ìdírísì lórúkọ ẹ̀ yúnilàǹdì ló lọ láti two hundred lẹ́ẹ̀ bí wọ́n ṣe wọ́n ṣe bí obìnrin wọ́n ṣe bí obìnrin à ń ṣe nìkan ó nígbà tó ń wà ní two hundred lẹ́ẹ̀bù olójú Islam sílẹ̀ lẹ́dẹ̀ nítorí pé so o máa ń tọ gbogbo ẹni sójú òun á ṣe makeup òun sì máa ń kírun tó o bá ṣe makeup wọ́n pè owó makeup òun fọ̀ òun fọ̀ dànù mo fọ kí ní ẹlẹ́mẹ̀wá owó ń kú pé ìsìlámù lẹ́nu bá lóun ìsìlámù yẹn ó lè bàlẹ́ rí makeup ṣe ẹ̀wà kí ló wá bì lórí tó o bẹ ọlọ́run ọlọ́run tó fún ẹ ní wíyẹn bí kìkì rẹ̀ òkùnkùn oníkùn olùdímọ̀ mọ̀ọ́nù òṣèlú bẹ ọlọ́run ìbá sọ wọ́n ní wèrè ìdùn wò ní kò sí bí lọ́nà wọ́n máa fa sẹ́wọ́ lóògbà ní kò sí pẹ́ sílé. ìdáhùn èèyàn ẹni máa ń sọ pé ìsìláàmù kan èèyàn mọ́lẹ̀ mọ̀párìkì ọ̀kúrìkì lọ́wọ́ dáadáa ó fẹ́ dáta ó fẹ́ ṣẹ̀ra ó fẹ́ ṣẹ̀ra dáadáa. oníkéèké ọmọbìnrin kan tó yọ nìkọ́ọ̀bù sí nìkọ́ọ̀bù tó yọ sí wàá nígbà ẹgbẹ́ wọn ti rìn ṣe lẹ́nu ẹ̀dúró islam sí yẹn kò fara ní islam rárá bó òun yẹ yọ náà yìí wọ́n wọn náà ló bá tẹ̀lé ìsọkúsọ ìwàkiwà jẹ́gẹ́jẹ́gá wàhálà yẹn nìkan wò wá sọ fún bí ẹ̀rẹ̀ wọn ló gbé lé lórí àǹfààní àá okùnrin ní bondage ó fẹ́ ṣe ìranù ni ìranù tó ń ṣe tí ò ní ṣe tó ń ti dèédé ní kọ́ọ̀bù tó wà lára yẹn nìyí tí kò rí já dáadáa kúkú bí ọdún kọ́pù ló dà tó wá ní. gbogbo tó ń ṣe ìlànà in the next four to fifty years lẹ́mi rẹ̀ bá fi ń bẹ nìyí ó kábàámọ̀ lórí ẹ̀. ìlànà wa àbí Ṣàngó òde lẹ́wà ẹwà Ṣàngó òde ẹ̀ṣẹ̀ tó wù yìí àgbọ̀ òde ọmọ òde ọmọ ọmọ òde ó rí yín ẹlọ́mọdájú ó ní kálukú ọmọdájú gbogbo ń tàn sí pátá lórí social media tó ń ṣe lórí Facebook. ọmọ òròdì bá ọmọ òròdì bá bẹ́ẹ̀ ni ó wà dàgbà ó sì darúgbó ọmọ ló máa ro a dáná were you sick are you mad were you nígbà tí ọmọ ọmọ rẹ mọ sọ fún ẹ bẹ́ẹ̀ àwọn yàtọ̀ náà wà tí wọn náà bá wù káàkiri wọn ọmọ ní ah, ah. bàbá yìí lẹ́wà lé rẹ̀ ní ìsúlẹ̀ nígbà tó ń bẹ ní ọ̀dọ́ wọ́n sọ fún kò gbọ́ ni ìyá ìṣeré bó ti fẹ́ ṣe rẹ̀ àwọn kankan bẹ tí kò ṣeé rí bá kò ṣeé rí bá tó bá ń wọkọ̀ ó lè rí bá tó bá ń lọ wájú ó lè lọ́kọ̀ rẹ kó mọ́ lọ wájú kó mọ́ lọ ẹ̀yìn ẹ̀hẹ́ ó wà rí bá túbú ọ̀kadà lè rí bá òórì ó lè jọ pé ó rì lọ́kọ̀ kó padà sẹ́yìn àmọ́ ọjọ́ orí kò ṣeé dá padà. àná ò ṣe é dá padà èmi ò ṣe é dá padà àná ẹ̀rí àná a ti ná ìtumọ̀ ẹni yẹn èmi ìwọ ló ní èmi ìwọ ló ní ọ̀la ọ̀la ọwọ́ rẹ ló wà ìtumọ̀ ẹni wá ti wọ ọ ní àmọ́ ìfẹ́ àná ìná obìnrin kan ní máa ń kọrin ìyàlá wà bẹ̀ ní ó ní kéèsì kan two years or two three years ago nígbà tó wà ní sangoode tó wà ní yọngẹrì ẹ tó ń bá láìsí káàkiri lára àwọn tó gbé àwọn ènìyàn sájọ ṣe lánàá ìyẹn wá sí ibi píktọ̀ yẹn ó ń tọ́jú mọ́tò yẹn pamọ́. ọlọ́wà ti wá dàgbà ọmọ ọmọ ti wà wá gbé ẹni láti ẹnìkan wá ń trekking yẹn pẹ̀lú píṣọ̀ yẹn ìpè lórílẹ̀ ah pẹ̀sí wọn ní kékeré ní ìmọ̀ sẹ́yìn rosa council nàìjẹ́rẹ̀ èyí tó jù bẹ́ẹ̀ lọ máa gbé jáde fún ẹ̀ ọmọ yìí tó gbà lọ́wọ́ tàdáwà ojú ó kékeré màtẹ́ẹ̀mì rẹ fẹ́ pin ó lọ sọ fáwọn dsa ṣe ẹnìkan báyìí ló ń trekking pẹ̀lú old picture mi wọ́n á fi track ẹ̀ nìyẹn. tí gbogbo èèyàn lè try ẹlòmíì kan ní social media ó dẹ ó dẹ ó dẹ ti dá lórí data tó fọwọ́ ara rẹ rà pẹ̀lú tẹkinọ́fọ́n ó sì di dákúta ọkọ àtìyàwó bára wọn ló pọ̀ ẹ̀dẹ̀ ta subhanallah pé ìtàn yìí àwọn ọmọ ọmọ yóò dé bá in the next thirty to forty years one ìhòòhò wọn ọ̀nà ọ̀nà tó dàbá mi ṣe àgbàlagbà mẹ́lẹ̀ o àgbàlagbà mi bá yé dàda ń dèbí dàda ń dàtọ́ àgbàlagbà mi lóṣù mídíà ẹ bá ti rí ọ̀pọ̀ ẹ̀mọ̀ rí àwọn ẹ̀sùn wọn àwọn òbí ni wọ́n wàá sọra wọn ní instrument fáwọn ọmọ wọn. wọ́n ní wọ́n ní ẹsẹ̀ yìí èmi máa tẹ̀yìn gbogbo ọmọ rẹ ọmọ rẹ mọ ní táìsì péjì rẹ̀ láìláìlẹ̀ náà tó ti rí ọmọ ọmọ rẹ̀ ń bọ̀ wá tí ó mọ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé girama ṣé wọ́n ya wèrè nígbà tó ń ṣe ìdílé rẹ̀ ó ti ya wèrè lóòótọ́ lórí yóò bá ya wèrè nítorí nínú afẹ́yìn sí ìdílé kò sí tán pè ní modesty kò sí mọ́ modesty yorùbá ní àlùbáṣìmá báṣìmá ìtìjú kí ẹ̀ méjì tó kó paramá kò sí mọ́ ẹran lé yíyó ìmọ̀ ojú ìyá mi òkúta tó wọlé ní ojú ìyá everything ojú pé wọ́n padà rí ọ̀la ó sọ fún ọ nígbà tó bá ti ná ìní tán tó bá ti ná ìní tán ọ̀la ó sọ fún ọ. sílẹ̀ ó lọ́wọ́ wa wọ́n mẹ́ta ni wọ́n ṣe wọ́n náà wọ́n náà mọ́ lórí jíjẹ́ mídíà sílẹ̀ wà lọ́nà ta ìṣòwò mẹ́tọ́ pẹ̀lú ìwà wọ́n àwọn ará ni wọ́n ara wọn ará ni àgbàlagbà ń bẹ́ẹ̀ ọmọdé ń bẹ́ẹ̀ obìnrin ń bẹ́ẹ̀ ọkùnrin ń bẹ́ẹ̀ ìmọ̀ ń lọ́hàn lábẹ́lẹ̀ lórí pa òwò tá a máa ṣe pátá ní ìpadà alábi sọlọ lọ́wọ́ àwọn àlejò sọlọ lọ́wọ́ ni wọ́ká yẹ lẹ́kùn ìrọ̀lọ́wọ́ bá pọ̀ fún wa àwọn nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ kíyìlẹ̀ wà fún ara gbọ́tẹ̀ ilé ìgbọ́tọ̀ wọ́n ní gbogbo wọ́n ní wọ́n ní ìrọ̀lẹ́ mọ́sábà máa bá wa lẹ́yìn kan bá ti dé wọ́n ní wọ́n wá léèrè pé ta ní ta ní wọ́n ní wọ́n sọ̀rọ̀ yíra ìyá ni àwọn wọn ta ní ẹ ǹjẹ́ dárúkọ wọn ni láyéláyé ẹ̀ mọ́ba mi sọ wọ́n ní wọn ìwọ gan ìwọ gan bà mí ní jẹ́ ju àwọn lẹ́yìn lọ kẹlẹ́ ni máa ń gbọ́rọ̀ wá fún yàn ní máa ń báyàn nínú jẹ́ ju ẹni tí àwọn tó ń sọ̀rọ̀ láyé dáa àwọn tó ń sọ̀rọ̀ láyé dáa wọn sọ lójú rẹ̀ àbí wọ́n ní níta bá mọ̀ ní máa dolo níta bá mọ̀ kì í níbi lára wọ́n wá dúró sọ̀rọ̀ wá wá ẹ́ kò tún wá sí kò tún wá pọ̀n ìwọ gan ló pẹ́ ni ẹtí wà ìdààmú dàbò wọ́n ní wọ́n ní ìgbẹ́gbẹ́ wọ́n ní wọ́n ní àwọn táyì àlọ́bà ẹ̀ ìfẹ́lẹ́ wà lálẹ́ yìí ó ti dálẹ̀ rẹ̀ yìí ó ti dálẹ̀ kí ló wá sọ fún kí ló wá sọ fún. wàkàtúrọ̀ tó sùn àrùn ìmọ̀ ọ̀pọ̀ béèrè àlábìlẹ̀ ọlọ́run bá ṣe ní ìwọ̀ fún wa o ká béèrè níwọ̀nba bẹ́ẹ̀ ni ká sì béèrè ká fi kẹ́kọ̀ọ́ ìmọ̀ ní ká máa béèrè àwọn ìbéèrè tí èdè láǹfààní ẹ wọ́n ilé ní àjẹ́ náà bàtà wo ni la máa wọ̀ láìpẹ́ náà bàtà wo la máa wọ̀ èwo ni wọ́n rà bẹ́ẹ̀ èwo ló rà bẹ́ẹ̀ ọlọ́run ti sọ pé oúnjẹ bá fẹ́ ẹ́ ní àjẹ́ náà olórí nígbà kan ní gbogbo gbèsè ayé ti fi ẹ láwọn àwọn abẹ́rẹ́ tó ṣàǹfààní àwọn abẹ́rẹ́ pé alábìwá Musa pàpà tó fi na omi yẹn ẹ̀dá kan jọ sí igi ní àdínkù kí ló fẹ́ ṣe ó fẹ́ tún rọ ni àbúfẹ́ gbóró ẹ̀ka ni kò ṣàǹfààní kò wà challenging kò wà education kò fúnni lẹ́kọ̀ọ́ gbájúmọ́ ẹ̀sìn ti ẹni àwọn béèrè ṣé o ṣé o kúrò gbogbo àsìkò kan ló ti ń bèrè ìdí ẹ ní Ramadan ló máa bẹ̀rẹ̀ pé ẹ dákun tí a tó ìdí ẹ tó ìjà ẹ sàlẹ̀ fún yìí òkè ìwọ náà máa tó ṣìnà lẹ́sìn láti jẹ́ wàá ń bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lẹ́sìn oúnjẹ ṣìnà ìwé làbọ̀rọ̀ máa bẹ̀rẹ̀ lẹ́yìn tó tó bá sáwẹ̀ náà ìwé oúnjẹ náà fún wọn àbí kò sáwẹ̀ ó dáná fún wọn àyẹ̀ wá dé wá dáná fún ẹ̀rú wá ń bọ̀ àwọn béèrè wọn náà wọn bá wọn alihamudulilayi tó lọ mọ̀dá o lónìí ẹ̀jẹ̀ kiri agbọ́njúbà àwọn gbọ́ àtẹ́yìn lónìí. ọ̀rọ̀ ayé kiri amóhùnmí ló máa ń sọ pé yìí máa ń bà wọ́n. ẹ ọgbẹ́ dàgbà òbí rẹ̀ pé ó lè gbàgbà tàbí fún mi. ó sì dàgbà àgbàgbà pẹ̀lú ẹ̀ àti wọn gbọ́ ní ìlú mẹ́ta. aláṣẹ àwọn èèyàn ń jogún rẹ̀ báyìí ni àwọn tó ń tó ń bẹ̀rẹ̀ níjọ́ nǹkan ti kú tán. àwọn ìdí látara ìwà àbàjẹ́ láwùjọ torí ẹ̀ ibi tí bàjẹ́ bá ti tilẹ̀ àwọn tó máa ń bẹ nínú bẹ̀ tó ń lọ́wọ́ sí bàjẹ́ rẹ̀ kò sí àwọn náà ó mọ jogún sí àwọn tàná sílẹ̀ àwọn tèmi náà ó sì mọ tó ìtọ́jú fáwọn tọ̀la nínú ìṣesí nínú àlámọ̀ dáadáa náà bákan náà ni àmọ́ jogún rẹ̀ náà torí ẹ̀ ọ̀pọ̀ béèrè lẹ́sìn tí ò wúlò àìdèdè rẹ̀ ọlọ́run yá ayọ́ lọ nínú àmàlù lẹ́tẹ́sì àlúwà náà ṣe à fún ẹni onírúurú nígbà gbẹdẹdẹ ẹ má máa béèrè gbogbo tó bá wù ní o ẹ ń ṣètò lórí náà fún ìtàkì ìfún ọ̀sán mẹ́jọ lágbèrè rẹ̀ ẹ bàlójẹ́ ni o bájẹ́ máa ń béèrè pé dáàbì kí ẹ àti mọ́ ìṣe iṣẹ́ ákéde nìkan kẹ́kẹ́ ọmọ ẹgbẹ́ gbọ̀ǹkan mi ìyá àṣàkéde àṣàkéde ìgbà yẹn ó wà ní js one èmi wà ní js two nígbà yẹn so mistake yan mistake yan kí ló láti àfọwọ́rọ̀ pé ọlọ́run ti forgive wa ní ọmọ rẹ ìwọ tó ń lọ bẹ́ẹ̀ nílò àbá rẹ báyìí tó bá gbọ́ ojúlé ìdílé tó bá bò kú lórí òkè ọmọ jss one wọn náà wo lẹ́gùn wọn níta bí ìyá rẹ ṣe wà nígbà yẹn ọmọ jẹ three bí àbá rẹ ṣe wà nígbà yẹn kò yẹ ká fi kíra wọn mọ́lẹ̀ ṣe n tó tojú bọ n tó tojú wọ yìí ṣé ó tẹ́ lọ́rùn ṣé mọ́nì rẹ̀ gbé ẹ́ tó ewé ra ọlọ́run ti bò ó ti bò yí mọ́ ó ti bò yí sínú nígbà tí kò yí sí ẹyin mọ́tò ti mọ́ wọ́n ti ti mọ́ ẹ̀ àbádùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni o ṣé màtí wà ní yọ̀ǹgbọ̀ sí ẹ̀ ní gẹ́fẹ̀rẹ̀ òkè wà lónìí gẹ́fẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀ náà ni àbúgbẹ́jọ wà síta kí ló máa yẹ ìdí wo bèrè sí bàbá mi tó jẹ́ pé ìdá à ìdá o ìdó àmọ́ máa bèrè bàbá rẹ̀ tó tó tó ṣe bá tó ṣàwọ̀ àmọ́ máa bèrè ẹ̀gbọ́n máa mi ìgbẹ́ bèrè mi ìgbẹ́ bèrè mi ẹ̀jọ̀ sẹ́yìn kan ní láti ìlú kọ́kọ́ súnmọ́ gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ ìbéèrè àbùkù nìyẹn kí ló fẹ́ fi ṣe tó bá gbọ́ fún ẹ pé òun nìkan ni kí nìyẹn lékún ṣé ó mọ orin káàkiri ṣé fàáyì nì tó bá ní ah, ah, ah, àwọn ọkọ bàbá rẹ nọ́mbà twenty bàbá rẹ nọ́mbà twenty nínú àwọn tó ṣẹṣọ lára mi kí ló fẹ́ ṣe ṣé ó ṣe wà fún àbá mi àkùrẹ̀ bá rẹ níwọ̀n bẹ́ẹ̀ gan rẹ ẹ kò wúlò oṣù lè bá wí torí ìbéèrè mi kò kò wá ń gbàgbé ẹ kó wá ẹ ìbéèrè mi kò wúlò eléyìí tọ́lọ̀ ń sọ fún wa. ẹlẹ́ẹ̀kẹta wa ìdán àtọ̀lùmọ́ ìmọ̀ fún dúkìá ṣòfò ìmọ̀ ìráre owó ni ọrọ̀ ni àsìkò ni oúnjẹ ni àìmọ̀ fi dúkìá àìmọ̀ fi ráre ọlọ́run fẹ́ ká sílẹ̀. àwọn eléyìí ni olùgbà àwọn kọ̀tà nàbí sàlọ́lá àtọ́lá tó kọ́ wa lẹ́kọ̀ọ́ lẹ́yìn náà anáwó yorùbá ìmọ̀ ọlọ́run وفي الباب حديث سبق في الباب قبله حديث وأقطع منقطع وحديث منقطع قطع الله وني àwọn àdìsí nígbà tí sọ wájú sẹ́yìn tó ń tọ́ka wa nípa ká so ẹbí pọ̀ ká lè ṣe dáadáa sí àwọn òbí wa ká máa fara ní òbí ká sì máa fara ní mọ̀lẹ́bí àbí Allah subhanahu wa ta'ala ìmọ̀ nìyí wa kára nìyí tó ṣe àlékún àgbọ̀yé fún kálukú wa. àmọ́ tẹ̀síwájú yẹ وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته نعم no gbogbo tó bá ti fún òbí wa ní ti dáadáa àníyàn sọdá kó wà ń bẹ àníyàn ìṣe ẹbí kó wà ń bẹ lára méjì lágbà ń bẹ àtọrẹ alẹ tó ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọmọ sókè gbogbo tó bá ti fún òbí àrò àrò lára méjì yẹn lọ́wọ́ sí نعم وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه